وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله تعالى من النار إخوة الإيمان والأخوات بالله السلام عليكم ورحمة الله وبركاته هذا وقف الله سبحانه وتعالى ọba tó fún wa ní ìgbàláyé òní láti lè kójọ sí ààyè yìí tó jẹ́ kan nínú àwọn ilé ọlọ́run ọba àlekè ọlá lórí ilẹ̀ eléyìí tí ọlọ́run ọba fi sí abẹ́ àmójútó àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà wa nínú àwọn àlùfáà súnà láwùjọ wa ala ra'sihim fadilatu shaykh. Abul Barakati Abdul Ghani Jumaa nínú àwọn àlùfáà wa tí ọlọ́run ní kí ààyè yóò máa bẹ níbi abẹ́ àmójútó wọn òun náà ni àwọn àlùfáà wa Sheikh Abdul Ghani Jumaa Abul Barakati abẹ́lẹ́wọ̀n ọba kọ́lọ̀ ń bá ní dáàbò bò wọn kó bá ní sọ wọn bákan náà ni àwọn àlùfáà wa sheikh abdulrauf bello sheikh saeed hamza sheikh ahmed saad sheikh masoud saad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfa wa tí ọlọ́run kádàrá wípé kí wọ́n máa ṣe àmójútó ààyè yìí lórí ìtaàbù sunna eléyìí tá a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn masájìdù ní àwùjọ wa àwọn àmójútó tí ó máa ń bẹ nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn màsáájìdù láwùjọ tiwa yìí kìí sábà lọ lórí ìlànà kìtàbù wa sunna tá a bá yọwọ́ kákìrún kúrò níbẹ̀ ó dá ń gbà mí tá a bá wo ìrun yẹn náà wò gan pàápàá ẹ̀sùn lè fẹ́ máa yọ kúrò lábẹ́ kìtàbù wa sunna náà àbẹ́lẹ́wọ̀n bá fún gbogbo àwọn ṣìyókò wa fi hadha al-masjid ní ààyè ibi tá a wà yìí kí ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà wọn àti ìsìkọ́mà wọn àǹfààní tí ọlọ́run ọba ń lò wọ́n fún láwùjọ wa àbẹ̀lẹ̀ wọn ọba kí ó má jẹ́ kí àǹfààní náà kó dáwọ́ dúró lórí wọn kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe lo ayé tó tí ò ní kú ń nígbà táwọn bá kú ń tán àwọn tí ó tún máa mú àǹfààní náà tẹ̀síwájú tí ìlànà manhajù àwọn ẹni ìṣíwájú òfin ní parẹ́ láwùjọ láàyè ibi tí àwọn náà dì mú tẹ́nìkọ̀ kan dì mú kọ́lọ̀ ń dákun kó tún gbérú àwọn èèyàn bẹ́ẹ̀ di láàyè náà kó wá ṣe gbogbo wa náà lápapọ̀ kó kàwá fún àwọn du'atu sunna du'atu salafiyya wala la ilaha illallah ohun tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ onáà ni masuliyatu du'ati sunnati fil mujtama' ohun tó jẹ́ ojúṣe àwọn àlùfáà súnà àwọn olùpèpè súnà láwùjọ bíi tí a bá ti rí wọn kí ni iṣẹ́ wọn ń bẹ. sọ eléyìí dàbí ìgbà tí a fẹ́ sọ̀rọ̀ nípa òṣùwọ̀n tá a fẹ́ fi wọn ẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn àlùfáà kódà tí ò yọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà sílẹ̀ nígbà tá a bá máa pé àwọn tí wọ́n já wọn àfa láwùjọ tí wọ́n à ń pè láàfa súnà olùpèpè sídìí súnà kí lójúṣe wọn nínú àwọn àfáàtà àmà tí wọ́n já wọn ní mímọ̀ láàrin wa tí a bá ti rí àkọ́kọ́ eléyìí jẹ́ ká máa wípé kí ni àlẹ́kọ̀ àlẹ́kọ̀ tó lẹ́sì baynana wa baynahum kí ni tó da àwa àti wọn pọ̀ kí ni tá a fẹ́ gbà lọ́wọ́ wọn yóò jẹ́ ká máa tó a máa kí ni àṣepọ̀ wa pẹ̀lú àwọn àfáà súnà. a sì máa kí ni nǹkan tó já sí pé kò pàwọ́ àti wọn pọ̀ eléyìí nígbà téèyàn bá mọ àwọn ààlà kì í jẹ́ kéèyàn ó kọjá ààlà lára àwọn èèyàn eléyìí ni nǹkan tó já pé àwọn ahlu tasawuf àwọn wọn yìí sábà máa kí ni ẹni tó da àwọn àti àwọn àfáàpọ̀ ló fà á tí fi padà kú síbi ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba àlùfáà wọn. látara ṣéwù wọn wọn padà wá gbé àfa àtìkù ọlọ́run wọn padà wá gbé àlùfáà àtìkù òjíṣẹ́ tó já sí pé la ya'suna ma amarahum gbogbo àṣẹ tó bá ti pa wọ́n wọn ò ní sọ pé eléyìí ò dáa wọ́n ń tẹ̀lé lọ náà nìyẹn wọ́n á dẹ̀ dè wọ́n pẹ̀lú kọ́ìdà burúkú kan tí wọ́n máa ń sọ pé ah, kun inda shaykhika kalmayit inda al-mughassil yuqallibuhu kayfa yasha aw kayfa sha wọ́n ní tó bá fẹ́ wà lọ́dọ̀ ẹni tó jẹ́ àfa tó jẹ́ ṣéwù rẹ̀ tí ó máa tọ́ sọ́nà wà lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí òkú bó ṣe máa ń wà lọ́wọ́ ẹni tí ń wẹ̀ bó bá ṣe wọ ẹni tí ń wẹ̀ òkú ni ó máa yí òkú òkú ó sì ní complain ìyẹn ni pé má rí àìdá má rí anù má rí ìṣìnà lára àfa tó bá ń tẹ̀lé ǹjẹ́ eléyìí lọ pẹ̀lú lànà du'atu sunna tá a bá gbọ́ eléyìí yóò jẹ́ ká mọ manhum du'atu sunnati fi mujtama'ina àwùjọ wa tá a wọ àwọn àwọn oní du'atu sunna àwọn wò làá mọ̀ pé àwọn àfáà sunna ní sábà ní ẹ lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àfáà sunna àwọn àwo ni wọ́n ń sọ tá a fẹ́ lọ máa gba ẹ̀sìn wa lọ́dọ̀ wọn tá a fẹ́ béèrè àlámọ̀rí tí ọlọ́run ó fi wá níjọ́ gbé ní alkiyama wọn àwọn àwo ni wọ́n sọ. So.

àwa ni du'atu sunna a ti de ọ̀rọ̀ yìí pẹ̀lú irú àwọn àwòláfẹ́ ká mọ̀ a ní àwọn tó ń pèpè sunna tó ń pèpè tí di sunna tó ń tọ́ka sí pé àbùkátà ká tó ń gbàgbọ́ yẹ wípé kí ni sunna ní tá a ti ń pè ní sunna ní tí ò pa amásẹ́ni kọ̀ọ̀kan wa náà ni. قلنا عن طريقة النبي صلى الله عليه وسلم وسبيله ojúọ̀nà tó jójúọ̀nà ànábì eléyìí tí ànábì tí ọlọ́run ọba fi gbé ìsìláàmù lánàbì lọ́wọ́ lódìdí tábà sí ní àtọ̀ríkọ tọ̀ríkọtù nàbí àwòsàbílù nàbí àwòmánihàjù nàbí eléyìí ó kó gbogbo àwọn jawani gbogbo àwọn agbègbè pátá ọ̀nà àlòkó sínú a máa mú nínú ẹ̀ agbègbè ọ̀rọ̀ àkídà àdìsọ́kàn kí ni tó jẹ́ àdìsọ́kàn tànàbì àmàmọ́ nínú ẹ̀ agbègbè ọ̀rọ̀ ìbáàdà ìjọsìn bó láti máa sin lọ́hun táìbí kò lójú ọ̀nà nàbì táìbí kò nínú súnà bákan náà wà sùlúk bó ló ṣe yẹ ká máa ṣe bó ló ṣe yẹ ká máa wùwà bó ló ṣe yẹ ká máa báwọn èèyàn lò bó ló ṣe yẹ ká pé ẹ̀tọ́ àwọn èèyàn fún wọn gbogbo eléyìí náà ní ti súnà ń kó sínú sùtọ́ bá ní du'atu súnà ó ní àwọn èèyàn tó já sí pé yàní da'watuhum lam tukhalif da'watal anbiya èyí tí wọ́n ń pèpè sí ìpèpè tí wọ́n ń pè kò yapa sí pèpè àwọn ànábì ọlọ́run alayhimus salatu wassalam ìpèpè wọn ò yàtọ̀ sí ti àwọn ànábì ọlọ́run ọba ń pèpè sí torí ìpèpè àwọn ànábì ọlọ́run ọba òun náà ni wọ́n ń rìn ojú ọ̀nà àwọn ni wọ́n ń rìn ní táwọn ànábì ọlọ́run ọba ń pèpè sí òun náà làwọn náà ń pe àwọn ènìyàn sí. gẹ́gẹ́ bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe sọ nínú al pé fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé qul hadhihi أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني قلوا بانر النبي صلى الله عليه وسلم صفوا وين يوفي هذه سبيلي أجونا مليي أجونا مليي كننتم بمبه إنتي oúnjẹ ojú ọ̀nà mi níbí yìí òun náà ni pé gbogbo tó wá sínú tó wá nínú al ojú ọ̀nà nàbì ni gbogbo ń ta nẹ́bí ṣàlàyé sínú súnà tó lálàáfíà tí ò níyànú ojú ọ̀nà nẹ́bí ni sallallahu alayhi wa sallam. olùwọ́ba ní kul hadhihi sabili sọ fún àwọn ènìyàn wípé eléyìí ni ojú ọ̀nà mi. ad'u ila Allah ibi tí mò ń pèpè sí náà ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó ń tọ́ka sí pé an-nabiyyu lam yad'u ila nafsihi ànábì ó pèpè sọ́dọ̀ ààrẹ yẹn ló fa tó ń já pé ńgbà míì ní táwọn èèyàn bá fẹ́ ṣe mistake tí wọ́n fẹ́ rọ́lu ọlọ́run ọba àlekíọ́lá allah subhanahu wa ta'ala lára nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam yóò tètè tún wá ṣe pé eléyìí kì í ṣe ẹ̀tọ́ mi ẹ̀tọ́ ọlọ́run ọba ni yẹn ni rúgbà tí àwọn kan àwọn sọ̀hábà tí abdullahi ibn ubayy ibn salul tó ń fìtínà àwọn mọ̀nàfìkì tí ó gbajúmọ̀ ni tó ń fìtínà àwọn sọ̀hábí tọ́wá ní ẹ jẹ́ ká lọ bá nàbí sallallahu alayhi wa sallam qumu bina nastaghiith bi rasulillahi sallallahu alayhi wa sallama min hadha almunafiq wọ́n ní ẹ já lọ bá nàbí kó gbà wá là lọ́wọ́ arákùnrin mọ̀nàfìkì yìí ṣùgbọ́n tí wọ́n dọ́dọ̀ ànábì nìyí anabi lágbà pé ẹ lọ mú abdullahi náà wá wàhálà rẹ̀ pọ̀ ẹdá àdùgbúlẹ̀ ṣe lẹ́gba àdúgbò sọ nǹkan míì nípa rẹ̀ fún ní punishment ní ìyà ṣùgbọ́n nǹkan tí wọ́n fẹ́ rọ́ọ̀lù kọjá fìtínà tí abdullahi bọ́n kò bá yìí gẹ́gẹ́ tiẹ̀ ń fún wọn òun náà ni pé wọ́n fẹ́ rọ́ọ̀lù ọlọ́run ọba látara nẹ́bí ìgbà dọ́dọ̀ òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ànábì ń sọ fún wọn ni pé innahu la yustaghathu bi wa innama yustaghathu billahi wahda wọ́n ṣe ọlọ́run ọba ní ẹlọ́jú dá ayé lójú pé èmi ànábì iṣẹ́ ni tá a máa ń wá gbàlà wá sọ́dọ̀ rẹ̀ ẹni tó máa ń gba nílà ẹnìkan ṣoṣo ni òun náà sì ni Allah Allah nìkan la máa ń wá ìgbàlà lọ́dọ̀ rẹ̀. a rí i pé eléyìí nísìnyí ó yapa sí àwọn ìlànà míì tá a máa rí láàrin àwa mùsùlùmí táwọn yóò máa ní muhammad gbàmí muhammad lami á rí pé níta nẹ́bí gẹ́gẹ́ tiẹ̀ sọ gẹ́gẹ́ tiẹ̀ ti yàtọ̀ sí eléyìí but à ń rí láwùjọ à ń rí láwùjọ. ó ní wípé àwọn ànábì ọlọ́run ọba alayhi mussalatu wassalam èyí tí wọ́n ń pèpè sí ọ̀dọ̀ ọlọ́run ni apẹ̀rẹ̀ mi tún bẹ nínú al-Qur'anul nígbà tí ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ń sọ fún wa nípa ọ̀rọ̀ ọjọ́ gbìndé alkiyama nípa anabi wa Musa anabi wa Isa alayhi salatu wa salam ọlọ́wọ́n bó pè níjọ́ gbìndé alkiyama pé a anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah ṣé rẹ ló sọ fún wa wípé èmi àti ìyá mi ẹ mú àwa méjèèjì náà ní ọlọ́run olùjọ́sìn. Allah kẹ́ ẹ máa sìn àwa náà kó má jẹ́ Allah nìkan lẹ́ẹ̀ máa sìn tí wọ́n ló sọ fún wa. ọlọ́run ọba ní ànẹ́bí Ìsá ó máa fèsì pé subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqq mímọ̀ rẹ̀ ọlọ́run ọba tó má kọjá kéèyàn ó máa bá wórogún ká tó máa sìn nǹkan mí yàtọ̀ sí wọ́n ọba kọjá bẹ́ẹ̀ kò tọ́ èmi Ìsá kí n máa wá sọ fáwọn èèyàn wípé ẹ fún mi ní nǹkan tí ṣe ẹ̀tọ́ mi àwọn ànábì ọlọ́run ọba nìyẹn wọ́n yẹ pépè sí ọ̀dọ̀ ara wọn wọ́n máa ń pépè sí pé káwọn èèyàn ó dá ọlọ́run ọba àlékè ọlá ni. tó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nínú àyà yìí ọba sọ fáwọn èèyàn pé eléyìí níbi tí ana tó ń tọ́ka sí pé tá a bá rí àwọn kan tí wọ́n bá ń onímọ̀ wa nínú àlùmọ̀ sallallahu alayhi wa ibi tó yẹ kí wọ́n máa pèpè sí náà níbi tí ànábì pè ní hazihi sabili eléyìí ni ojú ọ̀nà mi ibẹ̀ làwọn náà gbọ́dọ̀ máa pèpè sí. tó nínú hadith eléyìí tí òjíṣẹ́ ọlọ́run ọba fi sọ fún wa nípa ogún táwọn èèyàn tó ń bẹnu musnad imam ahmed abu daud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ń ṣe ọlọ́run ọba ní innal ulamaha hum warasatul anbiya ó ní ẹlọ́mà dájúdájú pé àwọn tí wọ́n já wọn ní mímọ́ hum warasatul anbiya àwọn gangan ló máa ń jogún àwọn ànábì ọlọ́run onímọ̀ ló máa ń jogún àwọn ànábì ọlọ́run wa annal anbiyaha lam yuwarrisu dinaran wala dirhama ẹsì tó dá yín lójú pé àwọn ànábì ọlọ́run ọba àìjogún owó kankan ìran owó kankan àìjogún ẹ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àìjogún property lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run walakin warrasu al-ilm oṣù ọlọ́run ọba ni àwọn ànábì ọlọ́run ìmà ìmà onítà máa ń jogún lọ́wọ́ wọn onípamẹ́ni akọ́dẹ̀hu. akọ̀dẹ̀ hazin wáàfíọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá di ìmàmú torí kó ń lógún àwọn ànábì ọlọ́wọ́n ọba èyí tó ga jù nínú ogún téèyàn máa ń ní láyé sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀. tó áyà yìí àti hadithi yìí ó ń tọ́ka wa sí pé ẹni tó bá du'atu láwùjọ ojúṣe wọn náà ni ojúṣe àwọn ànábì ọlọ́run báwọn ànábì ọlọ́run ọba ṣe dúró la gbọ́dọ̀ dúró ibi táwọn ànábì ọlọ́run ọba pèpè sí ibẹ̀ náà gbọ́dọ̀ pèpè sí tò wọ́n á báwọn èèyàn lò ní bàálù ẹni tó fẹ́ káwọn èèyàn ó mọ̀nà wọn ò ní báwọn èèyàn lò ní bàálù ẹni tó já pé ó fẹ́ jèrè ayé ara rẹ̀ lára àwọn èèyàn eléyìí kì í ṣe ìlànà àwọn ànábì ọlọ́run ìyẹn ló pa tó ń já sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó di kó ń pèpè sí tawhid la ilaha illallah nílùú makka ni pẹ̀lú gbogbo oríṣiríṣi àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ táwọn kùrẹ́ṣì àwọn mùsírìkù kùrẹ́ṣì mùsírìkù arab tí wọ́n gbé nígbésẹ̀ ní láti lè wí pé káwọn ó pànẹ́bì lẹ́nu mọ́ sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n gbá wọn gbèsè tó súnmọ́ ni wọ́n tún gbé gbèsè míì àwọn apá yìí pé tó bá já sí pé o fẹ́ lówó ni tí wọ́n apá ti ń pèpè láwùjọ wọ́n ní tó bá já sí pé o fẹ́ lówó ni gbogbo wa yóò dá pọ́pátì wa á dá sí méjì méjì á kó dajì fún wọ wàá wá jẹ́ni tí ó lówó ju gbogbo wa lọ tó bá já sí pé o fẹ́ ká fi ọ́ so lórí lórí gbogbo wa ni kó máa kọ̀ǹtúrò gbogbo wa. àáfi ọjọba tó bá ti jọba lórí owó ti tán sáàtì má sọ̀rọ̀ nípa òòsà mọ́ má sọ̀rọ̀ nípa la ilaha illallah mọ́ á gbé gbogbo ẹ̀ ẹ lọ́wọ́ ni kó máa kọ̀ǹtúrò gbogbo ẹ̀. ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó gba nǹkan yẹn kò gbà á torí pé àwọn ọlọ́run ọbọ̀ wá bá àwọn èèyàn lò kán lè jèrè ayé wọn lára àwọn ìyẹn ló fà á tó fi já sí ẹnikẹ́ni tó bá ti fẹ́ jẹ́ àáfàá nínú Islam tó bá fẹ́ jẹ́ àáfàá nínú Islam tó ló ń fẹ́ máa pèpè ẹni tí ó máa dùn òun náà ni wípé bó o ló ṣe fẹ́ ti àwọn èèyàn mọ̀nà kìí ṣe pé tí ó máa dùn ní pé bó o fẹ́ jẹ àwọn èèyàn eléyìí tó já sí pé èyí tí ń bẹ láwùjọ wa àwòrán tí ń bẹ láwùjọ wa ó yàtọ̀ sí irú eléyìí ọ̀gọ̀rọ̀ nínú àwọn àfáàtà àmàláwùjọ wọ́n dúró láti jẹ àwọn èèyàn ni wọn ò dúró láti tọ́ àwọn èèyàn sọ́nà ọ̀gọ̀rọ̀ nínú wọn. gbogbo wa náà lélẹ̀ yìí láwùjọ ilẹ̀ yóò báyìí ìtànpè láàfà àlẹ́ni tí ó máa sọ pé ẹgbẹ́ bílíọ̀nù wa ká mi mọ́lé abẹ́ni tí ó máa ṣàdúrà fún yín tẹ́ máa pẹran tẹ́ máa pẹ́ díẹ̀ abẹ́ni tí ó máa di tírà fún yín. àfáànù abẹni tí ó máa wuṣẹ́ fáwọn èèyàn àfáànìyẹn láwùjọ tiwa ṣùgbọ́n nínú islam tá a bá ń sọ̀rọ̀ nípa pé nínú islam àwọn àwo ni ẹni ma a máa ń pè ní àfà a sọ wípé gba ẹ̀sìn lọ́dọ̀ wọn kì ṣerú àwọn èèyàn pátipàti báyẹn àwọn èèyàn tó já pé wọn ò rẹ́dì láti jẹ́ kọ́lọ́hún ọbọ̀ fi àwọn èèyàn ni torí tí muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún afọ́ Ali ibn Abi Talib radiyallahu anhu kìlà an yahdi Allahu bika rajulan wahidan khayrun laka min humri ni'am kí ọlọ́run ọbọ̀ lù ọ ní sábàbí ìmọ̀nà tí èèyàn kan ṣoṣo nínú àwọn èèyàn lórí ilẹ̀ kí èèyàn kan náà lọ́lọ́run ọba ní kó orí fi mọ̀nà ó lóore fún ọ pé ká kó gbogbo ọrọ̀ ayé lé ẹ lọ́wọ́ àwọn ọrọ̀ tó jọjú nínú ọrọ̀ ayé táwọn èèyàn máa ń lé tó já sí ẹni tó bá bọ́ sí lọ́wọ́ wọn ni ah ó ti da abẹ́lé ìtàn parí báyìí kọ́lọ̀ wá ní kí èèyàn kan mọ̀nà lára rẹ̀ ní olóore fún ọdún pé kí gbogbo ọ̀rọ̀ tó jọjú nínú ayé kan kò lè ẹ lọ́wọ́ lọ ẹ̀wọ̀n tó jíṣẹ́ ọlọ́run ọba sọ fún àfọwọ́ àlè tó tọ́ka sí pé ntí àfọwọ́ àlè pẹ̀lú sẹ́tà nábì gbéra ní tó gbọ́dọ̀ dùn ní ìmọ̀nà àwọn èèyàn kìí ṣe bóòlù àṣẹṣẹ́ gba dúkìá àwọn èèyàn lẹ́yìn ìgbà tí anábùwà muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó rán àwọn sahaba pé ká lọ gba zakawa nígbà tó jíṣẹ́ ọlọ́run ọba rán ó dárúkọ ó ṣàlàyé bí ó ti gbà á ẹni tí ó gbà ó wá ní wa iyyaka wa karayima amwalihim ó ní wá ṣọ́ra rẹ o kìí ṣe kó dọ́dọ̀ ẹni tó fẹ́ gba zaka lọ́wọ́ rẹ̀ ní kó máa ran júmọ̀ yìí tó dáa jù nínú nǹkan zaka tó fẹ́ gbà wa iyyaka wa kara'ima amwalihim máa ràn jùmọ̀ máa ní yíò ní okun wa èyí tó sara jù ní okun wa èyí ní o wa anabi ni má ṣe bẹ́ẹ̀ anabi ni má ṣe bẹ́ẹ̀ sọlẹ yìí ń fún wa ní ìtọ́ka wípé tá a bá fún àwọn èèyàn ní sunna lódodo tó bá jẹ́ pé sunna là á bá ń pèpè èyí tí a dùn púpọ̀ lára àwọn èèyàn òun náà ní bó làwọn èèyàn ó ṣe mànà látara wa nípasẹ̀ wa abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala olùwàbó lò wá ní sábàbí ìmànà fún àwọn èèyàn lórí ilẹ̀ àwa ní kí ni mas'uliyatu àwọn ulama òun láti ń sọ yẹn àwọn tí wọ́n já wọn ulama sunna àwọn àfa sunna láwùjọ wa kò sí mas'uliya kan lọ́rùn wọn kọjá wípé kan ṣàlàyé òfin ọlọ́run ọba fáwọn èèyàn ká ṣàlàyé ẹ̀sìn ọlọ́run ọba fún àwọn èèyàn ká sì bẹ̀rẹ̀ àlàyé wa níbi táwọn ànábì ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ rẹ̀ ibo làwọn ànábì ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala jẹ́ ká gbọ́ ọ yé nínú al-Qur'an olúwọba ní wà laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. dájúdájú àwọn ọlọ́run ọba ti gbé dìde sí gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan nínú àwọn èèyàn àfún wọn àwọn òjíṣẹ́ sí wọn àwọn òjíṣẹ́ tá a sì rán wọn iṣẹ́ tá a fi rán wọn sí àwọn tá a wọn sí náà ni pé ní ibùdó lọ ẹ sọ fáwọn ẹ lọ jíṣẹ́ fún pé ẹ máa jọ́sìn fún Allah wọ́n jíṣẹ́ ní bó tọ́ kẹ́ẹ̀sì jìnnà sí ìmásìnkàn mi yàtọ̀ sí Allah ẹ jìnnà sóṣà eléyìí ń jẹ́ ká mà wípé àkọ́kọ́ ojúṣe àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà láwùjọ onáà ni ad-da'watu ila at-tawhid wal-aqidati as-sahiha wad-din al-qawi ad-da'watu ila at-tawhid wal-aqidati àwọn àlùfáà súnà du'atu súnà láwùjọ nínú tí ó pàtàkì lẹ́mí wọn lákọ̀ọ́kọ́ òun náà ni píkán pèpè tí ń ta àmà sí at-tawhid làwọn èèyàn ó sì mọ̀ pé Allah nìkan làwọn gbọ́dọ̀ máa jọ́sìn fún bó o nígbàgbọ́ àwọn èèyàn ó ṣe dáa bákan náà bó o lẹ̀sìn àwọn èèyàn ó ṣe dáa tí wọ́n ní jọ ń bídíà tí wọ́n ní máa ṣe bídíà kálá wọn ń ṣẹ̀sìn tí wọ́n ní máa ní àkídà burúkú ká nígbàgbọ́ àwọn sunwọ̀n bóò ni wọn ò sí ní máa bọ́ lọ́wọ́ ọba owó orogun ká máa pera wọn ní mùsùlùmí àwọn eléyìí ní ìkan àkọ́kọ́ òun ìpìlẹ̀ ibi táwọn ànábì ọlọ́run ọba ti máa ń gbé ìpèpè eléyìí náà sì ni tó máa ń jẹ́ agbọ́nrin ìjà tí máa ń díjà alẹ̀ láàárín àwọn ànábì ọlọ́run àti àwọn èèyàn tọ́lọ́run ọba ara wọn sí tọ́rọ̀ bá ti débi ọ̀rọ̀ tawhid fìtínà obìnrin láàárín àwọn ànábì ọlọ́run àtàwọn èèyàn wọn tó bá ti kọ́kọ́ ń sọ ọ́ bọ̀ tí ń sọ ọ́ bọ̀ tí ń sọ ọ́ bọ̀ gbogbo yìí wọ́n lè máa fara mọ́ tó bá débi pé ẹ̀ ń sọ̀rọ̀ pé ẹ má sin kankan mẹ́jọ Allahu lọ wọ́n ti gbọ́ yìí pé ń tẹ́ ń sọ ní pé gbogbo táwọn akójọ táwọn ń sìn un káwọn pàátì káwọn padà sílé láàrin àwọn mùsùlùmí tẹ́ ẹ bá ń sọ fún mùsùlùmí pé ẹ má sin nǹkan míì ju Allahu lọ tẹ́ mọ̀ pé kò ní jíjà láàrin àwọn mùsùlùmí àmọ́jọ́ tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní mẹ́nu bà ìran ìjọsìn ẹ ma kọlu ẹnì kọ̀ọ̀kan nínú àwọn èèyàn tó já sí pé wọ́n tàfin bẹ̀. ìjọba ẹ bá ti ń sọ pé ẹ má sọ pé àjírí ní yàrá ọkọ̀ ya ìlú ya káàkà ìlú ẹ tako ẹ kọlu àwọn onínàkàlí ẹ ṣẹ̀ wọ́n. ìjọba ẹ bá ti ń sọ pé ẹ má pe Jibrilu bí si Jibrila wa Mikaila wa Israfila tí wọ́n máa ń kàwọn ní ẹ bá ti sọ pé. ìran kan nú ẹbọ ní ẹ̀tọ́ kọlu àwọn tí ń ka yóò náà láàrin àwọn mùsùlùmí nìyẹn ìjọ tẹ ẹ bá tún ti sọ wípé ẹ má pe ànábì ẹ má sọ̀rọ̀ nǹkan kan lọ́wọ́ ànábì ẹ ṣe kí ni ẹ tún kọlu àwọn èèyàn kan bẹ̀rù náà pé àá ya Rasulallah ikhudh biyadi wa tadarakini fa anta abi àwọn tí máa ń sọ yìí náà ẹ̀jà bíjọ́ ti máa wá náà ìjọba bá ti ń sọ wípé tẹ bá ti ń kà wọn tíra kan bí àwọn búrúdà tẹ́ ti mú jáde pé àkó ní búrúdà ìmáàmù Busairi ó sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú ni kò dá ọ̀rọ̀ ṣírkù ni ó yẹ ká jìnà sí ẹ̀ tó kọlu àwọn àfa wa tí wọ́n yìí fi búrúdà ṣeré ṣùgbọ́n tẹ̀ bá ti máa yànnà náà lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lè máa ní ah ọlọ́run náà ló yẹ ká sìn lóòótọ́ ni ṣùgbọ́n tẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìtumọ̀ kámẹ́sìn kan mi yàtọ̀ sọ́lọ́m fìtínà òde bẹ́ẹ̀ níjọ́ tẹ bá fẹ́ sọ̀rọ̀ débi kíni ẹ fẹ́ sọ̀rọ̀ débi àdínul qawim pé ẹ̀sìn gbọ́dọ̀ straight ẹ̀sìn ò gbọ́dọ̀ wọ́ yẹn ni pé ẹ̀sìn wa ò gbọ́dọ̀ tàté pẹ̀lú bá nàbì ti ń sin lọ́hùn tẹ̀wára wọn kan tí wọ́n kó ìlú sínú mọ́ṣáláṣí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlú tẹ̀ bá takò wọ́n pé ah, eléyìí ànábì ò ṣe ìjà òde tẹ̀ bára wọn tó tàtọ̀ lára ojúṣe àwọn dùhátù súnà ni àdáwàtù ilà díìní alkàwé dáwàtù náà ilà díìní alkàwé àwọn tó bá jáwọn àfáà súnà láwùjọ òní rírú ẹ̀ kan ṣe kí ni kàdákẹ́ torí pé wọ́n tẹ́kẹ́ sí àwọn èèyàn ó dáa gbogbo àwọn eléyìí lára àwọn nǹkan tó pàtàkì púpọ̀ tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ ká mójútó ni ọ̀rọ̀ tawhid kìí fi sáà máa fi ṣeré ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul A'raf aya 96 olùwọ́bá ni walaw anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas samai wal ard tó bá já sí àwọn tí wọ́n jẹ́ àwọn aró odidi ìlú kan tí gbogbo wọn bá gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ wọ́n sì bẹ̀rù ọlọ́wọ́n ọba tí wọ́n ń pòfin ọlọ́wọ́n ọba àlekè ọlẹ́mà àwọn ọlọ́wọ́n ọba ò bá ṣí àlùbáríkà sánmà àbá ṣí ilé wọn lórí àbá ṣí àlùbáríkà lẹ́lẹ̀ àbá ṣí fún wọn olùwọ́ba ni walakin kadzabu ṣùgbọ́n òkúrọ́ náà máa ń pe gbogbo ẹ̀ dàtí wọ́n máa ń pe gbogbo àwọn nǹkan yìí ní irọ́ wọ́n máa ń pe àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ní irọ́ olùwọ́ba ni fa akhadnahum bima kanu yaktibun àwọn ọlọ́run ọba àwa jẹ wọ́n níyà látara iṣẹ́ tí wọ́n ṣe sọ́dọ̀ ọlọ́run ọba ẹ wo àǹfààní al ẹ wo aburú adamul iman tí gbogbo òlu bá gbàgbọ́ ń gbádùn ọlọ́run ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tí gbogbo àwọn èèyàn bá gbàgbọ́ pé gbogbo wa gbàgbọ́ o ẹ gbádùn ọlọ́run ọlọ́run ọbó rọ̀ yín lọ́rọ̀ ọlọ́run ọbó ṣàánú yín láti sánmà bẹ́ẹ̀ ni yóò mú àánú jáde fún yín láti inú ilẹ̀ gbogbo ntẹ́yìn ò mà kó sápamọ́ sínú ilẹ̀ tẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ọlọ́run ọbó ṣe fún yín ẹ̀ mà láwọn nǹkan gidi. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló sọ ọ́ ṣùgbọ́n ọjọ́ táwọn yẹn bá ti ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọ́n ń pa àwọn òjíṣẹ́ nírọ́ lódindi ni àbí díẹ̀díẹ̀ ọlọ́run ọbó máa fi ìyà jẹ wọn ẹni tí wọ́n ń ṣe yìí ó jẹ́ kọ́ ọlọ́run ọbó máa ṣe kíni ọlọ́run máa pọ́ níṣẹ́ wọn. lókọ̀ àtúnfijá pé àwùjọ ibi tí àfa súnà bá ń bẹ yóò dúpẹ́ bó o làwọn èèyàn ṣe ní rìbínú ọlọ́run ọ̀nà tí wọn ò sì nígbà rìbínú ọlọ́run náà ni pé ká gbọ́ ọ̀rọ̀ tàwíìdì yìí ló fà á tó àwọn àfa súnà ibi tàwíìdì ni wọ́n ti máa ń gbé pèpè ní gbogbo ibi tí wọ́n bá wà so a máa máa fa súnná pẹ̀lú pé kò jẹ́ ẹni tí ó dùn ní mẹ́ẹ̀ máa pa àwọn èèyàn sí at-tawhid anabuwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó fẹ́ràn kan nínú àwọn sàhábà jáde tá a máa sí abdullahi ọmọ abbas radiyallahu anhu ó ṣe ọlọ́run wá ní rẹ̀ abdullahi ọmọ abbas innaka taqdamu ala qawmin min ahli al-kitab falyakun awwala ma tad'uhum

tí wọn àgbọ́dọ̀ tí nǹkan mi yàtọ̀ sí Allah eléyìí ń tọ́ka sí pé ibi táwọn ànábì ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ ìpèpè tán bá tún fẹ́ rán èèyàn náà ń sí àwọn èèyàn pé lọ sọ báyìí fún wọn fi rán wọn náà ni pé ibi táwọn ti bẹ̀rẹ̀ ìpèpè fáwọn èèyàn náà ní tawhid bákan náà láwùjọ wa nínú tí. wọ́n gbọ́dọ̀ mójútó onáà ní tàwùjíhù náà ila wujubi tamasuk bil kitabi wa sunnati wal wuquf inda hududillahi ta'ala tá bá jẹ́ da'iya sunna tá dolu pepe sunna lára ń táàjò yá àwọn èèyàn láwùjọ bí tá a bá wà àwùjọ tó tóbi la wà ní àwùjọ tó inú ilé wa la ní inú ẹbí wa la ní à ń láti jẹ́ káwọn èèyàn máa máa wípé ọ̀ràn yẹn ní fáwọn láti di tírà ọlọ́run ọba tí ń ṣe alukur'an àti sunna anabi ọ̀rọ̀ tá anabi bá sọ àti ìṣe rẹ̀ àti tá anabi bá fọwọ́ sí fáwọn èèyàn ọ̀ràn yẹn ní láti dì í mú fi ṣe ẹ̀sìn wa á jẹ́ káwọn èèyàn gbọ́ yìí bó la ti fẹ́ ṣẹ̀sìn tí ó yanjú nígbà tá a bá dúró ti kìtà tá a dúró ti alukur'an ní dúdúró ti òdodo bóòlẹ̀ tí wọ́n ti fẹ́ yanjú ńgbà tá a bá gbọ́ alukur'ani yìí pẹ̀lú sunna nabi tá bá ní sunna kan wá kur'ani nìkan ló kan wá bóòlù la ṣe fẹ́ gbàgbọ́ yé sunna nígbà tá a bá ju fáàmù salaf àgbóyè àwọn sọ̀hábà tá a nabi sọ̀rọ̀ kún tí wọ́n kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ ànábì nígbà tá a bá ju àgbóyè wọn lẹ̀ lórí àlámàrí bóòlù la ṣe fẹ́ ṣe ìsìláàmù yẹn láwùjọ ibi tí wọ́n bá wà nìyí wọ́n á jẹ́ káwọn èèyàn máa pàtàkì atamasuk àwùjọ bí tamasuk bilkitaabi wa sunna walwuquf inda hududillah àìkọjá àlà ọlọ́run àfàsúnú jẹ́ ká mà pé bí àlà ọlọ́run ti wù kó kéré ma lójú wa àìkọjá rẹ̀ hatta al-kadhib ó rà tó níbi kó òjíṣẹ́ ọlọ́run ọba ní ọmọ èèyàn gbà mí yóò máa parọ́ kéékèèkéékèèké yóò ti wá pa ájọ yóò kàn dín ńlá ni ọlọ́run kan sọ pé eléyìí ẹ má kò sínú àwọn olódodo má lọ́dọ̀ èmi ọlọ́run ó ti jáde kó ń bẹ̀ ẹ mú orúkọ rẹ̀ kọ́ sínú àwọn òpùrọ́ tí ẹ bá fi wá gbajúmọ̀ lọ́dọ̀ ọlọ́run fi wá sọ pé ẹ yọ fún àwọn olódodo ẹ kọ́ sínú àwọn òpùrọ́ tí ẹ ti bá nìyẹn ńlá ńlá bẹ pẹ̀lú àwọn so ayé kọjá àlà ọlọ́run ayé kojú rí na àlà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bó ti wùkọ́ ma Allah subhanahu wa ta'ala sọ fún wa ní suratul hadid aya 28 ọlọ́run ọba ní yá ayyuhal ladina amanu taqullaha olùwọba lẹ́yìn olùgbàgbọ́ ẹ̀páyà ọlọ́run ọba Allah wa aminu bi rasulihi bákan náà kẹ́ẹ̀sì gba òjíṣẹ́ sáárá sí yẹn gbọ́ tí ṣe Muhammad yu'tikum kiflayn min rahmati tẹ́ ẹ bá ṣe léyìí ọlọ́run ọbó fún yín ní ìkẹlẹ̀ méjì dọ́bù ìkẹ́ lẹ́gbà lọ́dọ̀ ọlọ́run torí pé ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbí ẹ̀yin náà wà gba ìkẹ́ tó dọ́bù lọ́dọ̀ ọlọ́run ọba Allah wa ọlọ́run wá fún yín ní ìmọ́lẹ̀ tẹ́ fi máa rìn nínú ayé ọlọ́run fún yín ní tẹ́ fi máa rìn nínú ayé yín látara látara wípé èyàn tẹ̀lé ọlọ́run ọba apáyọ ọlọ́run àti yapa nẹ́bì ẹwà àǹfààní ńlá látara kó páyọ ọlọ́run ọba ó yapa nẹ́bì ó di ọlọ́run mú ó nẹ́bì mú ọlọ́run ọbó wa ọ lẹ́ẹ̀mejì tó fọ́n ọlọ́run ọbó tó wá ọ ní ìmọ́lẹ̀ tí wàá fi máa rìn nínú ìgbésí ayé olùwọ́ba albarka sunna ni albarka atamasuk bil kitabi wa sunna albarka pé èyàn ò yapa síra ọlọ́run èyàn ò yapa sunna nabi yóò tún ra kúrí jìn yàtọ̀ sí gbogbo yìí tọ́lọ́run ọba ti sọ síwájú yìí bákan náà allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tó sọ fún wa ní suratul ahzab aya 36 olùwọ́ba ni wa ma kana li mu'minin wala mu'mina kò tọ́ fún olùgbàgbọ́ lọ́kùnrin kan àbí lóbìnrin ìdá qada Allahu wa rasuluhu amra tí ọlọ́run ọba bá ti gbé òfin kalẹ̀ àbí òjíṣẹ́ ọlọ́run ọba tá a rántí náà ló bá ṣòfin kan an yakuna lahumul khiyaratu min amrihim káwa ní tó wú àwọn láti ṣe léléyìí kìí ṣe tọ́lọ́n kìí ṣe tànẹ́bì ọlọ́ni kò tọ́ fẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ kó mú mi lọ́wọ́ rẹ̀ ẹ dákun ẹni tó bá ṣe bídíà kìí ṣe wà wọn kìí ṣe ṣe wọn kìí ṣe ròyìn wọn ni wípé tọ́lọ́run bá ti lè ṣe nǹkan kan lófin tọ́lọ́run bá ti gbé nǹkan kan kalẹ̀ lẹ́sìn kan wá jùúlẹ̀ àbá ànábì mú nǹkan kan wá ànábì la nǹkan kan kalẹ̀ kan wá fìyẹn lẹ́ni kan máa mú mi lọ́wọ́ ara wọn ọlọ́ni kìí ṣe ìlànà àwọn olùgbàgbọ́ ni èyí ò ní ta subhanahu wa ta'ala wa parí ẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n ni wọ́n máa ń yá àti lọ́ha wa rasúlá gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé tó bá ya pantọ́lọ́run ọba ṣe lófin àbó ya pantí ànábì sallallahu alayhi wa sallam tó lẹ̀ kálẹ̀ fàkọ́dí dọ́là dọ́lẹ́lẹ́ mọ̀bínà olúwọba ní dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ní àná tí ọ̀nà rẹ̀ jìn. à ń láti gbọ́ ilé náà yìí tíyìn bá fẹ́ máa bẹ́nu àwọn ẹni àánú dandan ni kó di tírà ọlọ́run àti súnà nẹ́bì mú ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti wò ó pé tírà ọlọ́run ọba bó o kìtáàbù bó o súnà bó o yóò bọ́ sí gúrùpù ẹlẹ́ẹ̀kejì níta fi máa ń jẹ́ ní ìmọ̀nà òní àtàmásùk bil kìtáàbì wà súnà kádi tírà mú kádi súnà mú la fi ń bẹ lórí ìmọ̀nà ìjọ tá bá ti lè fọwọ́ tẹ́ńbẹ́lú tírà ọlọ́run àbáfọwọ́ tẹ́ńbẹ́lú súnà nábì èyí ò bọ́ sí gúrùpù ẹlẹ́ẹ̀kejì òun náà ni áhàlù dọ̀lẹ́ alẹ́lmọ̀bí àwọn ẹni àánú tó fojú hàn lókùnrin tó já pélé àkàràmà kò sáà ń pẹ́pẹ́ ń bẹ́ jọ́tẹ̀ bá ti rí èèyàn kan tí ò bá ti sí lórí tí ò bá ti dúró déédéé lórí súnà lábala yẹn ó ti bọ́ sínú àánú abala ibi tó ti ń ṣe Islam tó yanjú mùsùlùmí nu abala bí tó ti kú ò lórí nta nẹ́bí mú wá òun kò ti bọ́ sórí àná. àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà súnà láwùjọ wa wọ́n jẹ́ ká máa pàtàkì eléyìí peter abas ìfẹ́ máa bẹ lẹ́ni ìmọ̀nà dandan ni kó já pé ń tá a dìmọ̀ ní kìtáàbù wọ́n súnà. ṣùgbọ́n tí yẹn bá ti fẹ́ sọnù ni ó sọ pé kí ni ń jẹ́ kìtáàbù kí ni ń jẹ́ súnà yóò máa sọ pé mi ṣe áàlù súnà ìjọ tí yẹn bá ti fẹ́ sọnù nù. No pété ni wọ́n ana sufi yun ó ń sufi lèmi ìyẹn jó ń sufi wàá jó ń sunna ni torí pé ìsọpọ̀ ń sufi ni wọ́n wọn àti máa ń tó kójọ sínú àtẹ̀sọ́wò tó sì kójọ sínú tasawufu tá a mọ̀ láyé tiwa yìí tó gbòòrò tó pọ̀ ànúni yìí tó pọ̀ jù ń bẹ ànúni torí ẹ̀ ìyẹn ló fà á tó fi já sí pé à ń láti gbàgbọ́ yọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ń sunna suratul nisa aya 14 olùwọ́ba ni wa man ya'si Allaha wa rasulahu gbogbo ẹnikẹ́ni tó bá yapa àṣẹ ọlọ́mọba àtòjíṣẹ́ rẹ̀ tó yapa ìlànà ọlọ́mọba àtòjíṣẹ́ rẹ̀ tó yapa òfin ọlọ́mọba àti òjíṣẹ́ rẹ̀ wa yata'adda hudud Allah tí ń kọjá àlà ọlọ́run yudkhilhu naran khalidan fiha ọlọ́mọba ó nìyẹn sínú náà ni yóò ti permanent sínú náà yẹn ni. Allah subhanahu wa ta'ala ló ṣe lè walahu adhabun muhin tó bá tún wá dénú náà ń tán kì í wá ṣe ìyá náà nìkan ni ó máa jẹ yóò tún jẹ ẹ́sra ìyà tó ju pé ń bẹ́nu náà lọ látara kíni ma'siyatullahi wa rasulihi kò dúró ti ń tọ́lọ̀ wọn ọba sọ kò dúró ti tí òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam èyí tó sọ àwọn àyà pọ̀ bẹ́ẹ̀ nínú al-Qur'an tí ó jẹ́ káwọn àfáà súnà ọmọ ṣe wá lójú kòkòrò pé tá a bá ti fẹ́ sọnù tá a sì fẹ́ rí ọlọ́run he àfi ká dúró ti kìtáàbù wa sunna. nínú ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ti àfáà ash-shaykh al-allamah al-albani alayhi rahmatullah tí wọ́n já mà pé hadith tó lálàáfíà ni. ó ń ṣe ọlọ́run ọba ní mo fi nǹkan méjì lẹ́kùnrin lan tadillu ba'dahuma kitab Allahi wa sunnati nǹkan méjì máa fi ilẹ̀ tí ń bá kó láàrin yín síra ọlọ́run àti ìlànà mi ẹ̀ sì ní sọnù tẹ́ ẹ bá ti dúró ti méjèèjì kéèyàn sì yapa ànábì sallallahu alayhi wa sallam orin lẹ̀ nínú ọ̀rọ̀ ànábì tí imam Bukhari gbà wá wípé wàjú ìlà zillatu wàsíghàrú ala man amri. ọlọ́run ọba ha wa ta'ala ó ti ṣe lọ́nà àyà azilla ẹ̀tẹ́ àti àbùkù àti ìyẹpẹrẹ ọlọ́run ọba ti ṣe lọ́nà àyà lórí gbogbo ẹnikẹ́ni tí ó bá yapa àti ń bá sọ bá fi lè sọ pé ẹ ṣe báyìí tó bá ti yapa rẹ̀ tí ó jẹ́ arú ẹni bẹ́ẹ̀ òun náà ni ọlọ́run ọbọ̀ yẹpẹrẹ nìyẹn wàsítọ̀gáàrò bẹ́ẹ̀ ni wọ́n ti wù kó lọ́lá tó ọlọ́run ọbọ̀ sọ́ọ́dìyàn yẹ̀yẹ́ ọ̀rọ̀ anábì ní sallallahu alayhi wa sallam ọmọbìnrin sọ bukhari wa ju'ila dhillatu was-sagharu ala man khalafa amri gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ya pàǹtí ń bá pa á láṣẹ kó ṣe ọlọ́run ọba ti ṣe lọ́nà yẹn láti fìyà ọlọ́run bó fi yóò gbà sọ rẹ̀ yóò gbé wọ́ eléyìí ń tọ́ka wípé afáàsúnà ó bùkátà yóò ṣàmójútó ìmọ̀ pé àwọn èèyàn sí èròǹta àwí yìí bákan náà ad-da'watu bis-sidq ikhlas wa 'adam kitman al-haqq nínú àwọn àròyìn tí ó máa jẹ́ ti du'atu súnà àtọ́júṣe wọn láwùjọ wa gbogbo ibi tá a bá ti rá afáàsúnà iṣẹ́ táwa ṣe ń bẹ̀ ní ad-da'watu bis-sidq wọ́n wá fi wọ́n wá pèpè pẹ̀lú òdodo ni wọ́n á wá tàn wá wọ́n máa pèpè pẹ̀lú òdodo wal ikhlas wọ́n máa pèpè pẹ̀lú torí tọ́lọ́run wọ́n máa fi ìpèpè wọn wá ojú rí ọlọ́run wọn ò ní ní èròǹgbà táwọn ń wà nǹkankan lórí táwọn ń pè táwọn ń pè àwọn èèyàn sí lẹ́yìn pé wọ́n ń pa àwọn èèyàn síbi tọ́lọ́run. wọ́n tún máa fi òdodo báwọn èèyàn lò wọn ò ní máa kó ti irọ́ fáwọn èèyàn wọn ò ní ka ááyà fáwọn èèyàn ká tú ní wọn ò ka hadith ọ̀rọ̀ ànábì fáwọn èèyàn ká tú ní wọn ò tí ó nà gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n máa ṣe lẹ́ni tó fi ń ọba bákan náà wọn ò ní jẹ́ni tó já sí pé nígbà tí wọ́n bá rí òdodo kan táwọn èèyàn ń tẹ ojú òdodo nìmọ́lẹ̀ kán máa wá dáwọ́ bo òdodo yẹn kán máa fi pamọ́ àfáà yìí fi òdodo pamọ́ àfáà yóò máa sọ òdodo ní gbogbo ìgbà yóò sì máa dúró sí ni láyẹ̀tẹ̀lẹ́wọ̀n kò ní jẹ́ aláwọ̀ púpọ̀. kò ní jẹ́ aláwọ̀ púpọ̀ àwọ̀ eléyìí ni ó gbówọ̀ ń bí tẹ́ bá tún dọ̀hún àwọ̀ míì ni ó tún gbówọ̀ ẹlòmíì ń bẹ tó já sí àfáà súnà là máa pè láwùjọ nìyí tẹ́ bá bá a lọ́dọ̀ àwọn tó já sí pé wọn ò dúró déédé lórí súnà yóò gbé àwọ̀ àwọ̀ wọn ni ó gbówọ̀ ń bẹ̀ ahọ́n wọn ni ó fi máa sọ̀rọ̀ ìṣesí wọn ni ó máa ṣe ìwà wọn ni ó máa wù ń bẹ̀ tó bá dọ́dọ̀ serious antum ala salafiya til jaada ẹ̀yin ń bẹ lórí salafiya tó serious èyí ti salafiya tí ò gbádùn tó bá dọ́dọ̀ tí nínà yóò gbé salafiya tó lè jaada òun yóò ṣe kíni yóò gbé wọ̀ yóò fi serious salafi òun yóò fi bá yín lò tó bá dọ́dọ̀ àwọn salafu tí ò serious àwọn tí ń ṣe salafiya tí wọ́n serious lórí ẹ̀ yóò fi yíwù náà bá àwọn náà lò tẹ́lá bẹ́ẹ̀ pé ẹ ti ń ṣe báyìí rí òní gbogbo ẹ̀ náà hikma fi dáwà náà ni a máa ń fọgbọ́n ṣe dáwà ní sẹ́yìn náà ń pè lọ́gbọ́n ni àbá àpadà sí di tó kálọ̀ mọ́mánà alhikma ni alhikma tó bí máa lọ wájú shay'in fi mawdi'ihi táǹpè ní hikma ni pé ibi tó yẹ kí nǹkan wà ní ẹgbẹ́ sí ẹ má gbé kúrò láàyè ẹ̀ tẹ́ bá ti gbé nǹkan kúrò láàyè rẹ̀ ẹnìyẹn ò gbọ́n táǹpè lọ́gbọ́n nìyẹn má ṣe ní tí ó tọ́ láti ṣe nígbà táwọn náà bá ní kọ́mọ̀ kó ṣe nǹkan kan nísìnyí tó bá ṣe rubbish á ní aago ògbọ́n ni yìí tá a bá sì gbé fún tó bá ṣe tá a bá ní ṣe pé lè ṣe òun tó dáa tó ń bá wa bọ́ síbẹ̀ tó bá ṣe bó ti yẹ kó rí gẹ́gẹ́ ní orí tiẹ̀ pé ìtumọ̀ hikman nìyẹn ká gbé nǹkan táàyè ibi tí ẹ̀sìn gbé sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdímọ̀ máa ń tán máa ń kílèmù pé àwọn fi hikma ṣe dáwà ni ọ̀pọ̀lọpọ̀ wọn laysa indahum al-hikma hikma yẹn gangan ò sí lára wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n dojú ẹ̀sìn rú mọ́ àwọn èèyàn lọ́wọ́ lábẹ́rẹ́ pé à ń ṣe hikma náà ni tó bá dọ́dọ̀ àwọn tí ṣòkòtò wọn wọlẹ̀ yóò fa ṣòkòtò rẹ̀ yóò máa wọlẹ̀ ẹ ti ṣe eléyìí hikma náà ni hikma náà ni tó bá rọ́dà àwọn tó yẹ pẹ́sùkù tó wọ́n ní kọjá kókó ẹsẹ̀ ẹbí ṣe lẹ́yìn bí ìrí yóò ṣe ń bẹ̀ fún ẹ̀sẹ̀ bí ṣe hikma náà ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀kọ́ ni hikma ìkan ọgbọ́n ìkan àìgbọ́n méjèèjì ò lè papọ̀ kéde pé ká máa ká máa òdodo ká máa bò mọ́lẹ̀ náà ń pè ní alhikma ti dáwà alhikma ti dáwà òun náà ni ká fi òdodo ká fi ṣe wá àti fáwọn èèyàn ká ṣe wá àti fáwọn èèyàn nítorí tọlọ́hún bákan náà òdodo tá a bá di fáwọn nǹkan fẹ́ máa wọn fẹ́ máa rẹ́ òdodo jẹ ká gbìjà òdodo yẹn a máa ń gbìjà òdodo ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ní ààrẹ nì láti gbìjà òdodo torí ẹ̀ ní àwọn èèyàn fi ń kojú òdodo ṣe kiri náà fi fi ń gbolẹ̀ fún wa rí yẹn kan <laughs> gbogbo ọgbà yìí nìkan náà ní pé kò sí mí ni àwọn èèyàn dẹ̀ ti ń rẹ́ òdodo jẹ nígbà tá a bá wà láwùjọ bí dábàá ti ń sọ pé kò sí ń tọrọ ní ikhwanul muslimun masha allah hum salafiyun hum ahlus sunna wal jama'a káwa tá a sì mọ̀ pé ọ̀rọ̀ yìí irọ́ ni kò rí bẹ́ẹ̀ káwa dákẹ́ wọ́n yan òdodo jẹ àwa sì dákẹ́ àwa ni wọ́n ẹ̀jẹ̀ fi dákẹ́ ní àgbogbo ẹ̀ náà gba hikima hikima kọ́ nìyí ẹ̀gọ́ ń bẹ̀ wọn yíyan yìí ṣe hikma kò sí lára tán máa ń pè ní alhikma fi da'wa so àfa du'atu sunna wọ́n máa pe àwọn èèyàn òdodo wọ́n fi máa rí àwọn èèyàn láwùjọ ọ̀ ní parọ́ fáwọn èèyàn torí pé kò sí ti máa bí irọ́ lọ́dọ̀ àfa tí àwọn èèyàn ti ń ṣe wáàsí fún kọjá wípé yóò sọ pé ẹ àwọn pé ká máa mú wọn díẹ̀díẹ̀ kí ewu ń tiẹ̀ gbàtà nàbì gbèédé e ntọ́lọ̀ ń gbé fà nàbì lásìkò kọ̀ọ̀kan là nàbì ń gbé lẹ̀ fáwọn èèyàn ẹni fẹ́ gbà gbà ẹni tí ó gbà fi kíni ó kú o mbẹ́ ẹni tó ti padà fẹ́ gbà náà padà wá ṣe kíni ó padà wá gbà á ọ̀rọ̀ ti wà ńlẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ní káwọ́ pàṣẹ mẹ́sẹ́jì fáwọn èèyàn anabi ni balẹ̀kọ̀ ẹni wọlé ó àyà tí n ti bá ti sọ ni ẹ sọ fún àwọn èèyàn ẹ má dọ́gbọ́n sọ̀tọ́ pè ni nìyẹn àmọ́ta bá ti ń fà ní àlámọ̀rí ayé kan iyì àrísìkí lọ́dọ̀ àwọn èèyàn in tí ó padà máa bí òun náà ni pé a padà máa pa òdodo mọ́ díẹ̀díẹ̀ a máa pa òdodo mọ́ díẹ̀díẹ̀ tó ló fàá yá sí àwa tá à ń kéwú tá a jẹ́ ọmọ kéwú wẹ́wẹ́wẹ́ bí irú ni torí pé iṣẹ́ tá a fẹ́ gbà aláfẹ́ máa ṣe wáàsí afẹ́ máa ṣe hálkọ̀ afẹ́ máa ṣe lẹ́kṣọ̀ fáwọn èèyàn ní iṣẹ́ má parọ́ fáwọn èèyàn ló fẹ́ gbèrú tó bá ti mọ̀ pẹ́ mi ẹ̀ ò gbé káwọ̀ rẹ̀ bọ aṣọ má pépè àmọ́ kí wọ́n gbé ọ sáàárín àwọn èèyàn kan wọ́n kàn jù ọ sáàárín wọn ní gidà sẹ́gun tá a wá ń sọ láàárín àwọn bọ́dà náà làwọn sọ ń bí yìí ni wọ́n sọ orú ẹ̀ láàárín àwọn bọ́dà láàárín irú wọn. máa jẹ́ kó náà lòdodo náà wàá sọ ń bẹ tó sì já pé béèrè fún nìyẹn wàá sọ ń bẹ náà ni wàá sọ ń bẹ náà ni táyì bá ti béèrè fún so eléyà láti ṣàkíyèsí du'atu sunna àwọn tí wọ́n jẹ́ wọn àfáà sunna la yaktumuna al-haq wọ́n èyí fi òdodo pamọ́ fún àwọn èèyàn ní àwùjọ Allah subhanahu wa ta'ala sọ fún wa olùwọ́n bá búra pẹ̀lú àsìkò ìrọ̀lẹ́ ọlọ́wọ́n bá ní wọlé asr mo búra pẹ̀lú àsìkò ìrọ̀lẹ́ ó jẹ́ àsìkò kan nínú àsìkò tá à ń lò nínú ọjọ́ ayé ojúmọ́ kan ò mọ́ ká báyìí ní àsìkò ìrọ̀lẹ́ bá a ṣe lásìkò àárọ̀ ká lọ́sàn-án á nírọ̀lẹ́ á lálẹ́ àsìkò ìrọ̀lẹ́ òun olùwọ́n bá fi búra ń bì olùwọ́n bá ní wọlé asr mo fi àsìkò ìrọ̀lẹ́ innal insana lafi khus ọmọ ènìyàn ń bẹ nínú òfò èèyàn gbogbo aná lè yàn ó túmọ̀ sí pé ntọ́lọ́ wọn bá sọ yìí kò yọ mí lẹ̀ kò yọ ìwọ náà lẹ̀ kulluna fi khusr gbogbo alọ́lọ́ bá sọ pé a wà nínú òfò bí kálukú ti wá yọra rẹ̀ kúrò nínú òfò yẹn òun ló kù ọlọ́wọ́n bó ti fún wa ní ọ̀nà àbáyọ olùwọ́bá wa ń sọ nínú àyà míì tó tẹ̀lé pé ìlàlẹ́dínà àmẹ́nu àwọn tí ò sí nínú òfò làwọn olùgbàgbọ́ wà á mi ló sọ́ọ̀lì ha tí wọ́n ti ń ṣiṣẹ́ rí ntọ́lọ́wọ́n bá pa wọ́n láṣẹ kan ṣe wọ́n ń ṣe iṣẹ́ rí ni ntọ́lọ́wọ́n bá ní kán má ṣe wọ́n ń gbójú sílẹ̀ ìgbójú sílẹ̀ òun náà iṣẹ́ rí lòun náà wọ́n ń kò ọlọ́wọ́n bá má torí pé ìgbà tí wọ́n béèrè ìwà bá ṣe máa ń wùwà lọ́dọ̀ ìyàwó Aisha radiyallahu anha olùkọ́lùkùhù alukur'an ìntàlùkur'an ẹ̀ pàṣẹ lànàbì tí ń lò fi ti ayé tòkápò fi ọlọ́run ọba mọ́ ìntóní ká ṣe ká ṣe ìntóní a má ṣe ká gbé jù ni olùwọ́ba ní ìlàlẹ́dínà àmẹ́nu wà ẹ̀mìlú sọ́ọ̀lì hàt wọ̀tàwà sọ́ọ̀bìl bákan náà àwọn tó já wọn máa ń bára wọn máa ń ṣe wáàsí fúnra wọn wọ́n máa ń ṣèkìlọ̀ fúnra wọn pẹ̀lú òdodo wọ́n yìí tanra wọn wọ́n yìí tanra wọn ẹnìkan gbé ipe lójú nísìnyí ó wá ń béèrè pé ṣé ìpín wà lójú ìwé ìpín kẹ̀ ìwé yẹn agbọ̀dọ̀ wá nípin lójú kò sípin lójú yín rárá bó ti wù kó mà ó ń tàn ni ó ń tàn ni ọlọ́run ọba láwọn tí ó bọ́ nínú òkú yẹn òun náà làwọn tó já pé wọ́n ní ímánì wọ́n mójútó sẹ́ẹ̀rì àti ọlọ́run ọba òfin ọlọ́run wọn pa á mọ́ wọ́n tẹ̀ wá sọ bil haqq bákan náà wọ́n á máa kìlọ̀ fúnra wọn wọ́n á máa ṣèṣítí fúnra wọn pẹ̀lú òdodo wọ́n wá sọ bis sabr bákan wọ́n á máa ṣèṣítí fún wọn pẹ̀lú máa ṣe sùúrù torí pé bá ń tẹ̀ lófin ọlọ́run ọba ó níbi sùúrù náà tí yorùbá fi sùúrù kún ìtẹ̀lé èyí ó jáde kúrò nínú ìtẹ̀lé lára ń tààfin sin láwọn ní asọ́bù sùúrù olú ọba tí wọ́n sọ fún wa pé ìsìdírù wàsàbírù wárọ́bìtù wàtàkùlọ́ olú ọba ò ní ẹ̀ṣẹ̀ sùúrù o ẹ fún ẹ̀mí yín ní sùúrù ẹ fún ẹ̀mí yín ní sùúrù ẹ ṣe sùúrù kẹ fún ẹ̀mí yín ní sùúrù kẹ fi ara yín balẹ̀ dáadáa ẹ má ṣe wáríwárí kẹ payọ̀ ọlọ́run sùúrù làá fi sin lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala láyé mí nínú al-Qur'anul Karim ọlọ́wọ́n bá tún jẹ́ kí a ma eléyìí lára náà ni aya ní suratul Baqarah ọlọ́wọ́n bá ní innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda dájúdájú gbogbo àwọn èèyàn tó já táwọn ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ nínú ìmànà àti òfin àwọ ọlọ́run ọba wọn ń pa á mọ́. min ba'di ma bayyanahu linnasi fil kitab lẹ́yìn ìgbà táwọn ọlọ́run ọba ti ṣàlàyé rẹ̀ sínú tíràtà ti ránṣẹ́ fún àwọn èèyàn. ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun olùwọ́ba ní gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ máa ṣẹ́bi lé wọn gbogbo àwọn olùṣẹ́bi ayé ibi dandan wọn máa bá wọn tó máa bá rò àwọn èèyàn bẹ́ẹ̀ kí ló fà á wọ́n fi òdodo pamọ́ ntọ́lọ́ wọn bá ti ṣàlàyé inú alukur'an wọ́n wá fi ń pamọ́ ìyẹn pọ̀ nínú àwọn àlùfáà dáadáa ó pọ̀ náà fún bídíà ọ̀tọ̀ ni tọ́lọ́ wọn bó tu sínú alukur'an ọ̀tọ̀ ni tó wọn máa tu ẹni ègún ni torípọ́ ọlọ́wọ́n bá sọ pé ntàwọ̀ ọlọ́wọ́n bá sọ kalẹ̀ sínú tíra ẹni bá pa lẹ́yìn ntàwọ̀ ọlọ́wọ́n bá ti ṣàlàyé rẹ̀ tó wá pa توان مخرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان fẹ́bùdó méjì tí ń sàn kanra wọn tí ó sì dàpọ̀ mára wọn ṣé Abdul Qadir àti ṣé Amada Tijani ni ó ti pa ntọ́lọ́wọ́n bá ń sọ mọ́ bàbá Kamali ní ṣé Adama ni ntọ́lọ́wọ́n bá sọ kọ́lọ̀ ń tú ẹni ègún ni ọlọ́wọ́n bá ló sọ bẹ́ẹ̀. yíwọ bẹ́ẹ̀ náà tí wọ́n ń pèpè súnà náà tá ń pè láfa súnà ọlọ́wọ́n bó sọ nǹkan míì yóò máa wo àwọn èèyàn kò ní tún tọ́lọ́wọ́n ọba sọ yóò máa dọwọ́ bò ó àfáà súnà láwùjọ tó bá wà kì í dọwọ́ bò òdodo ìtọ́lọ̀ ń bá sọ náà ní oṣù kìíní ni ó sọ fáwọn èèyàn àfáà wáyé tó fi wá sọ ilé òní kan sọ ọ̀rọ̀ ọlọ́run ni mo tú ọ̀rọ̀ ọlọ́run ni mo tú kan mo sọ kò jù bẹ́ẹ̀ lọ. alayhi wa sallam ó sọ wàlá kó ó ń ṣe ọlọ́run ọba ní malkasama ilman gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìmọ̀ kan nínú tá a fi ṣe ìdáyà ìtọ́sọ́nà fún àwọn èèyàn ó wá pa ìmọ̀ yẹn mọ́ ó pa ìmọ̀ wọn mọ́ kò ṣàlàyé fáwọn èèyàn aljama allahu yawma alqiyamati bil jami min nar ọlọ́run ọbọ̀ fi okùn wọn kú nìkan fokùn sí lọ́rùn wọn wọ wọnú náà jọ pé di alkiyama ni. ìwọ́kùwọ́ torí ìmọ̀ kan ṣoṣo táwùjọ rẹ̀ bukata kó wú jáde tó ti pamọ́ àbí kan wá bá ó wá béèrè nàṣíhà lọ́dọ̀ rẹ̀ ìkan ọmọ ya ń sọ láìpẹ́ yìí ó lóun lọ béèrè ha lọ́dọ̀ dr asra kan ó asra àbí asra àbí kí n ó dà fún wọn ní bákan sá ó lé bíi ní ọ̀rọ̀ ó lóun wá lọ béèrè wípé ó lóun wá bí wọ́n sọ̀rọ̀ nípa tẹ̀blíg pé tẹ̀blígì lòun ń ṣe ṣùgbọ́n òun ti ń gbọ́ fúnfún ó wá wá àwọn afáwa ní kó má lọ mọ́ wọ́n ṣàṣì wọ́n ti wá àti kóun wọ́n ṣàlàyé aburú tí ń bẹ níbi ìlànà wọn fóun irú tí àwọn Sheikh Abdul Aziz tí wọ́n mẹ́nu bà nínú ọ̀rọ̀ àkọ́kọ́ ó nígbà tóun wá lọ sọ́dọ̀ tiwọn náà ní lẹ́kṣọ̀ wọn òun wá mí tiwọn pé ìjọ yẹn òun ti ìjọ kejì ìjọ tó ń tì jáde dé náà ni òun lọ lẹ́kṣọ̀ wọn yẹn bó ṣe ṣọ́ sì ń bá ṣe ní fẹ́ẹ̀kì. ó lóun wá bí wọ́n rí pé nípa ọ̀rọ̀ tẹ̀blíìgì nǹkan kan ní ẹ́ irú ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ kínní báyìí ẹ lè máa lọ ẹ lè máa lọ ẹ dákun sí náà sí ha òdodo nìyí o nígbà téèyàn lè máa lọ kí ló dé tẹ́yìn òkú stóòfù yín kẹ́ẹ̀kú aṣọ yín kẹ́ẹ̀kú báàgì kẹ́ẹ̀kú gbogbo ẹ̀ kẹ́yìn náà gbàbẹ̀ lọ. tẹ́yìn ò sì ráyè ẹ̀yin náà bí àwọn ọmọ náà ẹ kó àwọn ọmọ wọn ẹbí báàgì tí wọn lẹ́yìn àti stóòfù ní kápọ̀n kàtẹ́ kan ló lọ bí a fọ́ mọ́ọ̀nù àbí days at least ibi tó bá dáa wáyé tẹ́yìn ń sá ìlànà súnfì ò da àwọn súnfì ń tẹ́ aṣọ sínú ìlànà kọ̀dìríyà ò da wọn kọlù sínú mọ́sálásí láàfi bá wọ ọbẹ̀ tó bá jẹ́ pẹ́sìn ní dandan ní kájọ ṣe títí wọn náà bá jẹ́ sìn ní dandan ní káwa náà ṣe tá a bá ṣe ẹ̀sìn wọn ò pé à ń du àwọn apá kan ní òfin ọlọ́wọ́n ọba lẹ́nu yẹn ṣùgbọ́n irú ẹ̀yin dá yẹn sì lè máa lọ ẹ̀yẹ tí wọ́n fún pé kò dáa ẹ wá dé ikma fi dá wa àgọ̀ náà ń pè yín kì í ṣe ikma fi dá wa nínú ṣẹ̀ríà wọ́n yìí pè yẹn lọ́gbọ́n àìgbọ́n náà ń pè yẹn àfáàsún náà ẹwọ́n tán náà bí sọ pé man kásàmà ilman ẹnikẹ́ni tí ó bá mọ̀ nǹkankan tó jódodo tó wá fi nǹkan yẹn pamọ́ tó yẹ kó sọ tí ò sọ kí lànàbí lọ́wọ́ bó ṣe fún níjẹ́ gbẹ́ngà kìámà ọlọ́wọ́ lọ́rùn wọn ni àwọn àfáàsún náà nìyẹn tó bá gidi lẹ́ni wọn bá lọ bó ṣe lọ dọ ẹni tó sọ òun wàláhì àfáàsún náà ní sọ fún pé máa lọ àfi àfáàsún tí ò bá mọ̀ wọn lókùn ló fọ yá sí àwọn àfáà súnà tí wọ́n máa ń sọ pé ẹ tẹ̀lé wọn lọ bí àwọn ṣe gbòǹbáàsì táwọn yẹn máa ń kó tí wọ́n ń jọ òun ní àwọn náà sì padà kọ̀ǹdẹ́mù wọn gbẹ̀yìn ni wọ́n á ní ẹ wọ́n ní àwọn náà sọ pé àwọn tó bá jẹ́ onímọ̀ tí ó lè kọ̀rẹ́ẹ̀tì wọn àwọn nìkan lọ torí pé àwọn bàbá yẹn lérò wípé mistake ni wọ́n ń ṣe kì ṣe lànà wọn mistake ó dùn tún ṣe téèyàn bá ń ṣe mistake ẹ̀ lè correct ẹ̀ tó ti gbà kún ṣe gbẹ̀n tó bá jẹ́ pé ìlànà rẹ̀ ní rìn kì í ṣàṣìṣe wàláhì tẹ́ ẹ bá pè sí àkíyèsí nígbà ẹgbẹ̀rún yóò máa sọ fún pé a ti gbọ́ náà ni tó bá pọn yín lẹ́nu yìí òun yóò ní àti gbọ́ àwa nǹkan ṣe sí ṣùgbọ́n yóò ti máa sọ lẹ́nu ẹ̀ pé dáwà yìí ti yí ẹni yìí èsì tí ó máa fọ lẹ́mẹ̀ ni pé kì í sì yí ọ ni ṣùgbọ́n kò ní fẹ́ sọ kó má bàa tó ní ẹ̀ mọ́ wọ́ọ̀rì àá ṣàtúnṣe ẹ̀ àṣàtúnṣe àtúrẹ́ ah, náà láti ní kí irun máa wa káfí ní kí irun wà pẹ̀lú wa nínú àwọn nǹkan tẹ́ bá rí kẹ́ẹ̀dì máa kó wá sákèésí tó bá tún dọ̀la tó bá tún sọ à díẹ̀ díẹ̀ á ṣe à ṣe à ń gbégbésẹ̀ lórí ẹ̀ wọ́n fẹ́ wọ́wọ́ tán tí di ara wọn ni. manhajù ni àwọn àbáyẹn rò pé kì í ṣe manhajù wọn àṣìṣe ni náà fi sọ pé onímọ̀ torí mímọ̀ bá débẹ̀ tó bá gbé ìmọ̀ débẹ̀ torí báwọn sáà sọ fún wa lẹ́ẹ̀kan pé gbogbo ìmọ̀ rẹ tó o bá ní pátápátá kò gbọdọ̀ jáde kúrò nínú six point kò gbọdọ̀ jáde tó bá ti lè jáde kúrò nínú six point o ti fail o ti fail ìgbà yẹn wọ́n lè mọ̀ sọ pé ah, ọmọ ìyá ah, ẹni ìdíkẹ́ lọ four months o wọ́n ní sọ fún ọ pé ò tí dúró dédé wọ́n kàn ní akànrí ah, pẹ́ nídìí ẹ̀ náà ni àkílódé ah, ẹwáyé ẹwáyé ó pàtàkì àwọn ti ẹ pàtàkì fúru yín báyìí ẹ máa rí fẹ́ ṣe dáadáa ń bẹ́ẹ̀ ni ó ti máa tàn ọ́ nù ohun àfáà súnà láwùjọ yóò sòdodo kò ní wọ́ọ̀rì pẹ́ nìkan ó forí jábàbù wáyà bí àwọn ṣe kàbdọ̀ ọ́fíìsì máa ń sọ. So abẹ́nìkan láàrin mọ́ transformer kò ní wọ́ọ̀rì gbogbo yìí o tó kàn ní pé tí ń tọ́lọ̀ ń sọ lélẹ́yìí tí ń tó bá lánàá nẹ́bí mu lélẹ́yìí mo ti gbé ilẹ̀ fún yín ó ti bọ́ ti ń bẹ lọ́rùn ẹ̀kọ́ nìyẹn ó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà Marwan nígbà tó kírun eid tó ṣe kútùbà síwájú irun Abu Sa'id al-Khudri ń bẹ ní eid ń jọ náà òun ò sọ̀rọ̀ ìkan ọkùnrin ìkan ló dìde ló bá Marwan nígbà tó fẹ́ ṣe kútùbà pé ah wọ́n yìí ṣe kútùbà síwájú ìdí ń tà mọ̀ ó ń padà sọ́dọ̀ sálàf ó ń padà sọ́dọ̀ Abubakar Umar Usman Ali pé ń tà mọ̀ kọ́ ni yìí ó ní yìí tẹ́yìn mọ̀ ìyí wọn ò sí mọ́ nígbà tó dẹ̀ létí bẹ́ẹ̀ ni ó padà kò a máa ó ní ẹni yìí ẹni tó jọ́ràn àyàn lórí rẹ̀ kò sì ṣe é tí ó pé mo gbọ́ tá ànábì sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fabilisanihi fa in lam yastati' fabiqalbihi fa dhalika ad'af al-iman pẹ̀lú tó bá ti rí ní tí ò múnkàrú bẹ̀yẹn sẹ́wọ̀n pé ní tó tako súnà ní ẹni tí ọkùnrin yẹn tako. tábù sàìdì fi wá kó ti ọ̀rọ̀ ànábì ó túmọ̀ sí fẹ́nikẹ́ni tó bá ti rí nǹkan tí ò bófin ọlọ́run mu ó gbọ́dọ̀ takò lára ara ṣé àwọn dùn áàtù súnà láwùjọ nìyẹn ó gbọ́dọ̀ tako yóò tako bí ìṣẹ̀lẹ̀ bá ṣe béèrè fún à ń bọ̀ lórí yẹn tóbi tá a fẹ́ ká ibi tí à ń sọ̀rọ̀ lọ lórí ẹ̀ òun náà ni pé àwọn dùn áàtù súnà wọ̀nyí ṣe kí ni wọ̀nyí pa òdodo máa. tí a bá ti pa òdodo má tó bá ṣe bẹ́ẹ̀ yóò forí rẹ̀ yóò fi gba àbùkù lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí àwa táwa náà jẹ́ ọlọ́mọ akéwéwẹ̀wẹ́ bíi tèmi báyìí ká gbìyànjú ká palẹ̀ mi wa mọ́ tá a bá fẹ́ jẹ́ olùpèpè súnà ká mà wípé iṣẹ́ má pa òdodo má má sì parọ́ fáwọn èèyàn òun lágbà kọ́lọ́nkó ṣàánú wa lára rẹ̀ onáà ni àrífkò àrífkú wọ̀lànà a ṣe ìfarabalẹ̀ a dẹ̀ máa ṣe sùúrù nígbà tá a bá ń pe àwọn èèyàn táwọn èèyàn bá ń fi ẹ̀gbìn kàn wá tá ń fi sùtá kàn wá a ṣe sùúrù àníkanjú pé àwọn ẹ̀kan ti gbà á káwá da ogun ẹ̀sìrọ̀fù báwọn dùn á tó súnà bí wọ́n ṣe wà láwùjọ nìyẹn wọ́n á ṣe sùúrù tó máa gbọ́rọ̀ lọ́tún lọ́sì èébú lọ́tún lọ́sì èpè lọ́tún lọ́sì ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó wà ní ìbámu sí àwùjọ ibi téèyàn bá wà ẹlòmíì àfáàsùn náà dáwùjọ míì ó ń yí padà torí pé kò fẹ́ wọn ó bú òun ló fi ń yí padà kò fẹ́ wọn ó sọ̀rọ̀ sóhun kò fẹ́ wọn ó fi láre ebú náà sì máa ń bú dáàyà súnà òun náà nìkan ní à aláṣejù níjàre nìkan ní wàhálà tiẹ̀ pọ̀ ṣé kò sáwọn àfáà míì ni. kò fẹ́ ká pè wọ́n ní alátejù kò sì sí èébú kan sí kejì wọ́n á fi kàn ẹ́ èébú kan sí kejì wọ́n á fi kàn ẹ́ èyí tó bá jábùkù lára rẹ àwọn èèyàn ò yọ jáde ntáwọn ẹlòmíì tó bá mọ̀ ọ́ mọ ilé rẹ ní àbùkù tó bá ń bẹ́ńbẹ́ yóò yọ ọ jáde ṣé dáhìá súnà tí yóò máa tẹ́tí sí yẹn ni ó ní ẹ̀. wàhálà mú mọ́ra so àfáà súnà láwùjọ máa ń ní kíni yóò ní àmúmára àmúmára yẹn ni wípé kò ní jẹ́ kí gbogbo nǹkan táwọn èèyàn ń sọ nípa òun tí ń dun òun ní kò ní jẹ́ kí àwọn nǹkan yẹn kó wá mú un má sọ òdodo tó yẹ kó wọ́n máa sọ yóò máa pọ́n òdodo tó yẹ náà dáálẹ̀ náà ni alhamdulilayi rabbil alamin gbogbo àwọn brothers náà pọ̀ máa ṣe pọ̀ yìí àwọn sisters náà pọ̀ máa ṣe pọ̀ àwọn ọmọ náà pọ̀ máa ṣe pọ̀ yìí àwùsìkò kan ń bẹ láwùjọ wa bí a sí pé a máa ṣe hálíkọ̀ àwa àti tíra nìkan níwájú ni kò sí èèyàn wájú wa àwa àti tíra láàmà ṣe hálíkọ̀ àwa àti tíra in fact ọ̀pọ̀lọpọ̀ nú àwọn brothers àwọn ọmọ ìyá tí ń bẹ ń bí àtàwọn ó mú ọ̀pọ̀lọpọ̀ nú wọn gan-an táwọn brothers àjọ òun bá dé wọn ànídọ́pọ̀lọpọ̀ nú yín màmá tí a yóò àwọn òun làwọn eléyìí wọ́n máa wòye bíi pé ẹ̀sùrẹ́ǹjì ni àwa sì ti mọ̀ yín dáadáa tó mọ̀ pé ẹ ti pẹ́ nílé bọ̀ lọ́dọ̀ tí wọ́n wọn ní mọ̀ yín torí pé bóyá àwọn míì ti kó lọ bù míì wọ́n ti fọ́n káàkiri bó ṣe máa ń rí nìyẹn. kò wá sínú àwọn àfáà súnà tí ó wà láwùjọ tí wọn ò ní fún ní tiẹ̀. gbogbo àwọn àfáà súnà pátá wọn máa ní tiwọn sùúrù náà máa ń ṣe sùúrù ni wọn ó ṣe so irú Sheikh Abdulghani Juma tí n bá tiẹ̀ máa tọ̀pọ̀lọpọ̀ èèyàn mo máa rú gbàtà máa ń sọ wáyé ládùúgbò pé ẹ̀rí bó nìkan ti máa dárìn káàkiri nu kò sí torí wípé ṣébi tẹ́ lọ́nu èmi ò ẹ sì máa rí máa ń lo tọ́wọ́ máa dárìn káàkiri náà ni torí pé wọ́n sàtọ́jú ó ti òdodo bẹ́ẹ̀ lẹ́ra àwọn àfáà mi náà lóríṣiríṣi bó ṣe máa ń rí nìyẹn ṣùgbọ́n pẹ̀lú sùúrù pẹ̀lú faradà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bú wa ń jẹ́nà lọ́n padà ń ṣe súnà wọ́n padà ṣe súnà ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ti ń bú wa wọ́n padà àwọn ọmọ wọn padà ń ṣe súnà tá padà wá ń gbọ́ ń tà ń sọ yé túrú àwọn ọmọ wọn náà so ọlọ́pàá yára pé tí àwọn àfáà yín bá ń ṣe sùúrù àti ìfaradà àti ìfarabalẹ̀ láwùjọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ikhwa náà nílé yín ẹ̀yin náà gbọ́dọ̀ máa ṣe farada tó pé ẹ̀yin náà ń represent du'atu sunna ẹ̀ ń dúró ẹ̀ ń sasojú du'atu sunna nínú ilé yín ìyá yín ó sọ̀rọ̀ sí yín ó lè fi irungba bú yín ẹ̀yin náà ń ṣe dáwà nù lé yín nìyẹn ẹ̀ ṣe sùúrù ẹ̀ fi mára ẹ̀ lè fi ẹ̀ lè bú sẹ́ni pẹ̀lú ẹ̀ kó tẹ́yìn lọ́rùn lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ farada wà ní ẹ̀ mọ́ sòdodo. ìyá rẹ lè fi ìjáàbù bọ ó lè lọ borí òbò wa ẹ̀yin náà máa níwà ṣùgbọ́n náà máa níwà ìwà náà ara súnà ni ṣùgbọ́n ó lè níwà náà ń gbà ní ìdè sáà fẹ́ fi bu ọ náà ni kò fẹ́ kó orí òun ní nǹkan kan bẹ lára rẹ tó tẹ̀hún lọ́rùn o ti ń borí kò fẹ́ kó orí òun ní ibi pé kan tó tẹ̀ lọ́rùn mọ́ torí ti dárun gbà sí torí pé torí o ti tí wọ́n fi gbogbo ẹ̀ bú ọ wàá máa ṣe sùúrù wàá farabalẹ̀ tó bá yá irú àwọn ẹ̀yà àwọn ilé padà géènì wọn pẹ̀lú farabalẹ̀ sùúrù ni Abu Hurairah ló fi géènì ìyá rẹ̀ ìyá Abu Hurairah radiyallahu anhuma ìyá rẹ̀ náà dẹni táwọn tó kọ́ radiyallahu anha fún lónìí sùúrù ni tábù yàrá bá jáde lọ́gbà míì tó bá wọlé báyìí tí a bá kí ọ̀rọ̀ mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní lálà sí Abu àti ànábì báyìí inú àbúrò rẹ̀ máa bàjẹ́ náà ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò ó ṣe sùúrù ó ṣe faradà radiyallahu anhuma tó bá dọ́dọ̀ ànábì pé sáàmà bá ń bẹ lọ́nkọ́lọ́ ban bá ń fi àmì màdà náà níṣẹ́ ọlọ́run sì padà gbàdúrà ànábì ni bẹ́ẹ̀ pé ọmọ tí ó da ogbó ẹ̀ sí ni ó lè ti da sí so àmà ṣe farada. àmà ṣe faradà àwọn nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n faradà táà ń ṣe àti sùúrù wò ní wípé èyí tí ó jẹ́ nǹkan tọ́lọ́wọ́n ọba káwájà jùlẹ̀ súnmọ́ àwọn ṣe sùúrù pẹ̀lú ẹ̀gbìn tó bá fi ń kàn wá gbogbo àwùjọ tá a bá wà ó lè wá ń bí iṣẹ́ yín mo rántí ń jọ́ kan ìkan náà tó jẹ́ méjì tèmi ń kéwú wọ́n ń ṣe bóyá àìdù àìdù sàlàsó àbí kí náà ń ṣe ń jọ́ náà mi ìrántí dáadáa ni ó ń bọ̀ èmi ń bọ̀ wálé bóyá òun lọ níta bó ti wá pàdé mi báyìí ìwà náà àlàáda bí ó wá bà mí ní ọwọ́ bó ti wá bà mí lọ́wọ́ wá farun gbà mí báyìí mo wá wò ó náà sì nínú gbà kan báyìí ó dẹ̀ kó àwọn akéwò sẹ́yìn bó ti wá farun gbà mí báyìí báyìí èmi náà wá gba tiẹ̀ mo mọ̀ wá mí báyìí ojú rẹ̀ wá pọ́n èmi ò kọ́ ọmọ akéwò sẹ́yìn ìwọ ló kọ́ ọmọ akéwò sí ẹ̀yìn lẹ́yìn náà ní kétí brọ́dà bá wá pẹ̀lú mi tá jọ ń lọ brọ́dà ti ma pé irú yín ò lè má sí ẹ̀yìn lẹ jẹ́ káwọn máa kéwọ́n mọ̀ pábùkù gbọ́dọ̀ kàn yín. tóbi tèmi ò gbọ́n sí bọ́dà tẹ̀lé mi kó ṣe bẹ́ẹ̀ bọ̀dé wá kọ́ ẹ̀kọ́ ti padà pàdé òun sọ àyè irú rẹ̀ náà torí pé ó jẹ́ ni tó bá ṣe à ń ṣèfaradà lórí ọ̀rọ̀ sunna wọ́n dùn áàtù sunna láwùjọ wa wọ́n máa ṣèfaradà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ fún ànábì pé fasbir ala ma yaqulun ní tí wọ́n bá ń sọ tí ń dùn ọ́ máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ wọ́n sọ nǹkan tí ó bí ọ nínú ṣùgbọ́n wọ́n ní kó ṣe sùúrù ọlọ́run bá tún sọ fún ànábì láyé ní fasbir tó yé ṣe sùúrù dáadáa ẹni tó ń sọ fún wọn tí wọ́n ń pè nírọ̀ yẹn wọ́n rò pé ìjìyà rẹ̀ ó pẹ́ ni ṣùgbọ́n ìjìra ìjìra ìjìyà ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba ẹni tí ò pẹ́ ni owó kan ní kó lọ ṣe sùúrù má tara ṣe sùúrù. Allah subhanahu wa ta'ala tún sọ nínú suratul Nahl aya one twenty seven olùwọ́bá ni wasbir ṣe sùúrù rẹ lẹni tí ń wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba ga lórí sùúrù àtúmọ̀ ń bẹ lọ́wọ́ ọba pé rabbana afurgh alayna sabran àmà bẹ lọ́wọ́ ọba pé kó fún wa lẹ́mi sùúrù olúwọba ní ṣe sùúrù wala tahzan alayhim má bànújẹ́ lórí wọn wala takun fi dayqin mimma yamkurun gbogbo àwọn ọgbọ́n àtètè tí wọ́n ń dá láti fi pa ọ́ lára wọn ọlọ́run ọba ní má jẹ́ kó kó ìfọpẹpẹ bá ẹ̀mí rẹ̀ má jẹ́ kó dìstọ́pù ẹ̀mí rẹ̀ má jẹ́ kó kó ẹ̀mí rẹ̀ sí rújú kó wá bí sí pẹ̀lú tiwọn fàwọn ọlọ́run ọba lẹ̀ pẹ̀lú gbogbo ọgbọ́n àti ète wọn o sùúrù ní kí wọ́n ṣe kí ni ó ní ṣe tó eléyìí àwọn àtọ́ka pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú sunna so eléyìí jẹ́ ọ̀kan bákan náà nínú àwọn tí èèyàn bá jẹ́ dọ̀ á tún láwùjọ amúrù náàsì bil ma'ruf wà náà yìí ma'anil munkar lára àwọn táàfi bá àwọn èèyàn lò láwùjọ ni a sọ fún wa àwọn èèyàn láwùjọ tá a bá wà in tá a máa pa wọ́n láṣẹ òun náà ni al ma'ruf ń tọ́lọ̀ wọn ọba ṣe lófin ká má jẹ́ kí tóbi àbí ìsọnù kó sọ wá dẹni tó já sí wa ní o máa wá dọ́gbọ́n sọ̀rọ̀ ọlọ́run bákan táwọn èèyàn bá sì ń ṣe nǹkan tí ò tó takotọ ọlọ́run lára aṣẹ́ ti dá iyà súnà ẹni tó fẹ́ jẹ́ àfa súnà lára aṣẹ́ tó gbà òun náà ni pé kó já àwọn èèyàn máa pélé yìí ò dáa gbàgbé ọ̀rọ̀ táwọn èèyàn ó sọ má fetí sílẹ̀ téèyàn bá lè látẹ̀mára kó lẹ́mi sùúrù kó sì ní farabalẹ̀ ọ̀rọ̀ táwọn èèyàn máa tó máa gbà dá wàhálẹ̀ ní ọwọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà torí ẹ̀ ló fa tó fi já sí ẹni tó bá jẹ́ àfa súnà láwùjọ lára ẹni al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar lára àwọn nǹkan tó kó sí abẹ́ ilé yìí o náà ni pé tá bá tí wọ́n ń bẹ lórí àwọn ojú ọ̀nà àti ìlànà tí ò ń fọ isi láti máa fi ṣàlàyé àánú táwọn èèyàn dúró lé lórí sọ pé tọ̀rí kọ sófin ò da sófin nìkan kọ́ gbogbo àwọn tí wọ́n bá ń bẹ lórí ìlànà tó bá wọ́ dandan ká jẹ́ káwọn èèyàn ó mọ̀ ká má bàa kó sí torí wípé tọ̀rí tó ojú ọ̀nà tó wọ́ òun pọ̀ ànábì fi torí lẹ̀ bẹ́ẹ̀ ó ṣe ọlọ́run ọba fa ilẹ̀ ẹyọ kan ó lọ sòṣe ó tọ́ ó lọ straight ó ń ṣe ọlọ́run ọba ní ojú ọ̀nà tèmi lélẹ̀ ó wá fa àwọn nǹkan sí lọ́tún lọ́sì ó ní àwọn ojú ọ̀nà eléyìí tó pọ̀ yìí háàbì ìṣòbò àwọn lójú ọ̀nà tọ́lọ́run ọba sọ pé ẹ ti wà lójú ọ̀nà ọlọ́run ọba tẹ́nìkan bá tó bá já a mọ́ má yà lọ́bẹ̀ tílé náà bá já mọ́ má yà sáà mọ́ lọ straight straight yẹn ni pé máa ipa tẹ̀ náà àwọn nǹkan yẹn pàtàkì báyìí máa sọ pé sẹ́mọ̀ pé ojú ọ̀nà tánẹ́bí náà láì pé yóò wọ́ ó pọ̀ bàtà nẹ́bí sọ pé àwọn èèyàn ó àlùmọ̀ yóò àwọn tí ó wà nínú ẹni ni wọ́n pọ̀ ju àwọn tó wà lórí ìmọ̀nà lọ nígbà tó lápin sí seventy three ó láwọn kan ní máa bẹ lórí ìmọ̀nà tí wọ́n gbogbo àwọn àyókù ẹni seventy two fa ìyẹn ló kọjá tẹ súnà tó bá ní súfí ò dá ẹ̀ní sọ lẹ́nu tó bá ní ìlànà tẹ̀blígì òṣùwọ̀n ẹ̀ní sọ lẹ́nu tó bá láwọn ìkwánù wọn ò bí máa rí wọn ò pọ́n máa rí ẹ̀ní sọ lẹ́nu ó ti jẹ́ ìwọ nìkan ìwọ náà ní súfí ìwọ náà ní tẹ̀blígì ìwọ náà ní súnà seventy two ni ẹyọ kan ní oṣù kìíní ní ó mọ̀nà ìbátá ànábì ka ìlà kalẹ̀ tó ojú ọ̀nà tó tọ́ ní ẹyọ kan là gbogbo olókùtà nàbí ikọ̀ àtọ́tún àtòsí làwọn ó lọ́nà àánú ni àlùkùnmọ̀ yìí náà ni ó sì máa rìn ní orí ẹ̀ anábì sì fún wa ní ó sì fún wa ní ntàfimọ̀nà tó tọ́ ó ní kíláàsì ń pè é ntí ń bá fi ilẹ̀ yín ní Quran àti sunna tẹ́ ẹ bá ti dúró tì yín kò ní jí ẹ ṣìnà ẹ ní kó sí kan náà àwọn ojú ọ̀nà àná torí àfáà tí ó máa sọ pé àwọn kan wọ́n ń ṣe báyìí kò dáa kí ló fi wọ́n kìtáàbù wa súnà náà ni ó fi wọ́n yóò fàgbọ́yà àwọn sàhábà yóò fi wọ́n yóò tó sọ̀rọ̀ tí ò bá ti ní kìtáàbù tí ò ní súnà tí ò ní fáàmù sálàf yóò dákẹ́ lórí táwọn èèyàn bá ń ṣe ni so eléyìí lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbàgbọ́ yẹ nítorí ẹ̀sà abára wọn tí wọ́n bá ń takò ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn dùn áàtò súnà gbogbo wọ́n máa ní tí wọ́n máa jẹ́ kíni tí wọ́n máa takò torí pé àwọn tí ó sọnù pọ̀ ju àwọn tí ó ṣe kíni tí ó mọ̀nà lọ torí la bá rọ pé àtẹ́jú bàbá arọ́bì pọ̀ àtẹ́jú bàbá kìíní kan pọ̀ àtẹ́jú bàbá kìíní kan pọ̀ àwọn táwọn àtẹ́jú kò ní yóò kó pọ̀ torí pé àwọn tí ó sọnù ṣe kíni wọ́n pọ̀ ju àwọn tí ó mọ̀nà lọ torí ẹ̀ Allah ti gbọ́ eléyìí bákan náà ẹ̀rọ àwọn ẹ̀ tí ó máa bẹ lórí àwọn ìgbàgbọ́ àwọn àdìsọ́kàn àkídà tí ò gbádùn ẹ̀ takò ẹ̀dùn yá àwọn èèyàn àwọn àrújú tó bá ń jẹyọ láwọn àsìkò kọ̀ọ̀kan asubhatu najima àwọn àrújú tó bá ń jẹ jáde láwọn àsìkò kọ̀ọ̀kan nìyí àáfàá súnà ńlá ti máa ká aṣọ lójú rẹ̀ kú fáwọn èèyàn láwùjọ kọ́mọ́ bá kó síbẹ̀ lára ṣé àáfàá súnà ni. sẹ́rí gbogbo ta wá kàyí pátápátá àáfàá súnà ó máa ṣe ala muqtada almaslaha walmafsada bi kí ni àtúnṣe tí n bá sọ eléyìí ń bí ṣé n tí mo sọ yẹn tí ó bàjẹ́ nínú dáadáa ò ní pọ̀ ju ti àǹfààní rẹ̀ lọ yóò wò ìwòye tí wá wá lè yàtọ̀ ó lè ṣe kí ni ó lè yàtọ̀ àmọ́ àmọ́ wo kò sáfà kan ó sọ̀rọ̀ tí òun mọ́síláhà ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn yóò wo mọ́síláhà yóò wo mọ́síládà bọ́t a lè rí náà rí ju ara wa lọ níyẹn ibi bí tó yẹ pé tó ń takò òdodo ni pẹ̀lú ibi pé náà ó yẹ kó ṣe kí n kà yín òòrùn kèé sọ àwọn onísúnà dọ̀tá ara wọn torí pé nìkan rí pé ó yẹ kí n takò ó ìwọ náà sì gbà pé nǹkan tí ń takò yẹn ò dáa lóòótọ́ but kò yẹ kó o takò tó bá yẹn kò yẹ kó o tí ì takò nísìnyí ó yẹ kó o ti dákẹ́ lórí ẹ̀ gbogbo yìí ọ̀rọ̀ etí ọ̀rọ̀ ni tí èé mú àwọn àfọ́ di ọ̀tá ara wọn lókùnbàtà bá ti gbà pé ń tẹ́ni òun takò yẹn ń tó nídìí àpapọ̀ ni. ẹ ó yẹ kò dá lóòótọ́ but uslob uslob tó lò uslob yẹn ẹ fi uslob lẹ̀ ẹ advice uslob lọ́tọ̀ pé uslob yìí yẹn ó kàn jẹ́ pé but kẹ́ wá kó wá jẹ́ pé uslob rẹ̀ lẹ́wàá bẹ̀rẹ̀ sí ní sẹ̀ lójú tẹ́ẹ̀tì wá ju nǹkan tí ò dá tẹ́ni òun fẹ́ correct lọ rárá èyí ò Islam kìí ṣe manhaj tó pé eléyìí ni lára àwọn fìtínà tí ń bẹ ní àwùjọ wa eléyìí náà jẹ́ ọ̀kan bẹ́ẹ̀. so eléyìí nínú tí a fẹ́ kí àgbọ́yé ni àwọn àtọ́ka ó pọ̀ lórí ilé ìta mú àyínà ṣùgbọ́n àkí àsìkò mi ó tó parí a sọ fún wa pé àwọn àfáà súnà máa ń tako àwọn tí ò bá da lásìkò kọ̀ọ̀kan tó bá ń jẹyọ lásìkò táwa wà nísìn lára àwọn nǹkan tí ń jẹyọ òun náà ọ̀rọ̀ àwọn ikhwanul muslimun àwọn kan sọ wípé àwọn àfáà sanjáfáà súnà gangan gangan àsọ̀rọ̀ kọ̀rìdọ́wí pé ọ̀rọ̀dọ́wí àwọn kan lè pè ní atáyé ṣe àmọ́ ọ̀bẹ̀sìn jẹ́ ni pé wọ́n lè máa pè látáyé ṣe táwọn bá rí bẹ́ẹ̀ àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn olùbá ẹ̀sìn jẹ́ ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn fatiwa burúkú tó máa ń ṣe. àwọn tó jáwọ́ àfáà súnmọ̀ gangan àwọn ṣe bumbaz àwọn baba bumbaz àwọn baba albani àwọn baba fawzan àwọn baba osemin

ìyẹn ló fà tó já pé àmójẹ wá fún wa nínú ọ̀rọ̀ àwọn àfáà wa yìí ẹgbẹ́ bí Sheikh Fawzan rahimahullah nínú ọ̀rọ̀ wọn nínú síra al-ajwibatul mufida an aqilatil manahijil jadida wọ́n sọ ń bẹ̀ wípé allahumma shahad anni bari'un min da'watil ikhwanil muslimin wa mu'assisiha wọ́n ní bí ọlọ́run ọba jẹ́rìí ni pé èmi Fawzani Muhammadu Sọ́lì Fawzani mo bọ́pá bọ́sẹ̀ kúrò nínú dáwà ìpèpè àwọn ikhwanul muslimina mo sì bọ́pá bọ́sẹ̀ kúrò níbi olórí wọn. mo rò pa gbọ́rọ̀ yìí tèmi àtolórí wọn alájọṣe o ní jẹ́ sẹ́yìn bàbá Fawzani wọ́n jọ ń ṣe ni bàbá Fawzani ní àwọn bọ́pá bọ́sẹ̀ àwọn ò bá wọn ṣe. wọ́n ní wọn mọ àṣìṣe ha àwọn aróyìn dáwà pé al-mukhalifatu lil kitabi was sunnah mo gbọ́ fábọ́sẹ̀ kó mi dáwà wọn tó yá tó tako ó yapa sí kìtàbù àti sunnah ó yapa sí al-Qur'an àti sunnah wa ma alayhi salafu hadhihi al-umma àti tí àwọn ẹni ìṣíwájú àwa mùsùlùmí àwọn sọ̀hábà ẹni tí wọ́n ń bẹ lórí ẹ̀ wọ́n ní láwọ àwọn oyapa kitab oyapa sunna oyapa táwọn sàábí ń bẹ ní orí ẹ̀ èmi náà mo bọ́ pábọ́sẹ̀ kó nu dáwọ àwọn torí ẹ̀ kéèyàn kan wọ́n sọ pé bàbá Fawzani wọ́n jọ ń ṣe ni bàbá làwọn ò bá wọn ṣe o wọ́n làwọn bọ́ pábọ́sẹ̀ kó ń bi dáwọ àwọn èyí náà àlàyé káwọn yẹn má bàa fi ara bàbá Fawzani gba ìtànjẹ káwọn náà máa sọ wọ́n ní la a'taqidu anna salafiyyan aqidatan wa sulukan bi'imkanihi an yatabanna manhaj al-ikhwan al-muslimin wọ́n ní mi ò rò bẹ́ẹ̀ péyàn kan lè jẹ́ sálàfí gidi kan ní àkídà àti ìlànà tí ń gbà gbégbèsè ayé rẹ̀ ní tó wá rọrùn fún ẹni bẹ́ẹ̀ tí sálàfí àbáyé báyìí kó wá gba ìlànà àwọn ikhwanul muslimin tí àwọn òfin sálàfí gidi kan lè ṣe ikhwan ìkèkèlè wọn kó nu sálàfù tẹgbọ́ bàbá Albani sọ wípé àwọn ò ní ìtìkọ́t àwọn ò rí bẹ́ẹ̀ nínú ọkàn àwọn gan pé bóyá ẹnìkan lè jẹ́ sálàfì gidi kan tákìdá rẹ̀ yanjú lórí àkìdá sálàfíyà tí ìlànà tó ń gbà ti lò gbé sí ayé rẹ̀ yanjú lórí ìlànà àwọn sálàfù ni kó wá ló ń gba ìròrí àwọn ìkàwánù mùsùlùmù ah alẹ́ni tó bá yí tí sálàfíyà bá yé kò ní jẹ́ ìkàwán bàbá Albani ló sọ èyí òun ó mẹ́nu sílẹ̀ sílẹ̀ àtọ̀lù ó wà náà kẹsẹ́ẹ̀tì six oh nine bákan náà sheikh usaimin rahimahullah wọ́n ní akta'a man yansa'u shababa bi qira'ati kutubi sayyid kutub wa hasan al-banna wọ́n ní gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tí bá ń sọ fún àwọn ọ̀dọ́ pé ẹ máa ka tíra sayyid kutub ẹ máa ka tíra hasan al tíra dáadáa ní gbogbo ẹ̀ wọ́n lẹ́nìyẹn aláṣìṣe ni kò máa ti ń sọ. So bàbá òfèmí ló ní ẹni yẹn ò máa tí ti ń sọ àwa náà wà fi kún téèyàn kan bá ń sọ fún yín wípé ẹ máa ka tíra Qaradawi aláṣìṣe ni kò máa ti ń sọ kò máa ti ń sọ. eléyìí bẹ́ẹ̀ ni rọ̀sáìlú wà fatawa sheikh hussein sheikh bombaz rahimahullah wọ́n ní harakatul ikhwanil muslimin yantaqidu akhawa su'alil ilm. لأنه ليس عندهم نشاة في الدعوة إلى توحيد الله وإنكار الشرك وإنكار البدع وني يجوع وإخوان المسلمون دعوة ìpèpè àwọn ìkọ́wánì mùsùlùmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n já àwọn ẹni ẹ̀ṣánú onímọ̀ wọ́n máa ń bẹnu àtẹ́lù àwọn oníbàbá sọ pé wọ́n máa ń bẹnu àtẹ́lù ẹni ẹ̀ṣà tẹ́ ti ráfà kẹ́ńtọ́ wípé kí ló ṣe Ikhwanul Muslimun kì í sẹni ẹ̀ṣá nu onímọ̀ kì í sẹni ẹ̀ṣá bàbá láwọn ẹni ẹ̀ṣà àwọn èèyàn tó fẹ́ṣà nínú àwọn àfẹ́ẹ̀sì wọ́n máa ń takò Ikhwanul Muslimun bàbá paul bàbá bombasi ló sọ ilé sọ̀rọ̀ kí wọ́n á lè sọ lẹ́nu tẹ́ fún bàbá rọ̀bì kí bàbá wàhálà bàbá rọ̀bì pọ̀ bàbá rọ̀bì nìkan kọ́ wàhálà bàbá bàbá kí wọ́n ti ń pè é sùháìmí ó pọ̀ wàhálà bàbá abdulmuhsin al-abadi òun náà kọ́ àwọn náà láwọn ọdíò wọn láwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tí àwọn kawásù min alil ilmi sheikh fauzani ni wọ́n máa ń takò wọn wọ́n máa ń bẹnu àtẹ́lù wọn pé wọn ò gbádùn wọ́n ní annahu laysa indahum nashatun fi da'wati ila tawhid Allah turpa wọn ikhwanul muslimun wọn ò ní ìkárà máa sì fi ká máa fi pèsè tawhid bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ wọn nìyẹn tẹ bára wọn míì tí wọ́n bá pèpè síta òyìnbí nínú wọn sòròríyà náà máa ń pè àwọn àyùn bọ́ ibà pé ìkọ́wánu gangan ọ̀rọ̀ tàwíìdì jẹ wọn lógún torí pé èyí tí òjò jẹ wọn lógún ni pé wọn fẹ́ sọ̀rọ̀ àkídà dé pé tí àwọn kan ọ̀rọ̀ máa bá súnfì kan wí àbí máa bá kinní kan wí rárá o torí ìpìlẹ̀ dáwà ìkọ́wánu ni pé tàwíìdì bí asan bá náà ti máa ń sábà ṣe níbi ọ̀rọ̀ tàwíìdì nìyẹn tó bàbá ní wọn à ní karamásì kí ọ̀rọ̀ tàwíìdì àti ìtako shirk bákan náà àti ìmọ̀ agbógun ti bíbíà òun bíbíà ó pọ̀ nù àwọn ìkwán òun súnfí ó pọ̀ nù ìkwán bó ṣe wà nù wọn nìyẹn ṣí àgán bẹ́ńbẹ́ ṣí àfẹ́ òun náà fi ń bẹ ní inú àwọn ìkwánu wàláì bó ṣe rí nìyẹn tẹ́ màá ti ń jẹ́ ṣíà àwọn òṣàṣù ṣé òṣàṣù sọ ń pẹ́ ilé ìkájá ó dà á bírífù ẹ̀ fún wa ń sìn ẹ wá já wo ọ̀rọ̀ eléyìí mi ìtafẹ́ mú wáyé ráàyù mashayikh ikhwan muslimina fil Khomeini sára ń pè ní Khomeini ẹni tá ń pè ní Khomeini jẹ́ olórí àwọn shia ní ìlú Iran tó jẹ́ president wọn ní Iran ní ìgbà ayé rẹ̀ tó já pé àwọn shia ọ̀sáàsù mú gbọ́nú ọ̀rọ̀ wọn tán sọ fún dárúkọ àwọn rọ́fídọ̀ àwọn rọ́fídọ̀ yẹn yóò kàfìrúnà jùlọ sọ̀hábà ọ̀gọ̀rọ̀ àwọn sàádé kèfèrí lọ́dọ̀ ṣíà wọ́n gbà pé gbogbo àwọn sàádé ti di kèfèrí lẹ́yìn bàtà nàbì ikú kí ló sì fà á kí ná ń wò tí Abubakar fi ń jẹ khalifa síwájú Ali àti Abubakar tó gba khilafa àti gbogbo àwọn tí wọ́n wà tí wọ́n sọ̀rọ̀ kèfèrí gbogbo wọn kí ná ń wò tí Umaru náà fi gba khilafa tó fi jẹ khalifa dupò Ali àti mọ́rọ̀ àti gbogbo wọn tí wọ́n ń wò ohun tí wọ́n sọ̀rọ̀ ohun ni wọn kí náà wò tí Usman náà fi jẹ́ kàlífà àti Usman àti gbogbo wọn kèfèrí ni wọn wọn ò dá àwọn ará ilé alì sí àti àwọn tán bá mọ̀ pé àwọn tó jẹ́ student tí wọ́n close mọ́ alì wọ́n á yọ àwọn yìí lẹ́fẹ̀ẹ́ àwọn yìí hàn mùsùlùmí ni àwọn yìí hàn. àwọn ìyá wa Aisha radiyallahu anha kèfèrí ni lọ́dọ̀ Shia kí ló fà á torí pé Abubakar ló bí i ọmọ abubakar ní bàbá ti jẹ́ kèfèrí kèfèrí lòun náà hafsa anha tó jẹ́ ìyàwó ànábì tó jẹ́ ọmọ ọmọrù òun àti bàbá rẹ̀ kèfèrí ni wọ́n ó sì lè jẹ́ o bá nígbàgbọ́ wípé gbogbo àwọn tí ṣíà pè ní kèfèrí nínú ìsìlámù ni wọ́n ó lè jẹ́ ṣíà tó bá gbà pé wọ́n ṣe kèfèrí wọ́n á ní kèfèrí ni wọ́n náà ni bí sí ya olórí ibú láwùjọ nìyẹn tí wá rí bí sí àṣewá burú tó yìí àkídà tá a sọ ìgẹ́rẹ́ níbẹ̀ fún Kùmẹ́ni sẹ́rí kàábà tá ń lọ tá ń tà wáfù tá ń ṣe ájì tá ń ṣe kò jọ sí àlójú o ẹ̀ ń ṣe ní ibẹ̀ ni ilé òṣà ni kàábà lọ́dọ̀ síà kì í ṣe ilé ẹ̀sìn ló fà tó já pé síà máa ń wá ọ̀nà láti pa ẹ̀mí àwọn mùsùlùmí ní hajj wọ́n máa ń wá ọ̀nà láti gbẹ̀mí àwọn mùsùlùmí ní hajj wọ́n sì ní target target wọn ni wípé ó ń bẹ́ nínú agenda wọn pé àwọn fẹ́ wó kàábà yẹn dànù àwọn wà kọ́ kàábà sí ìlú àwọn ìlú àwọn gangan ló yẹ káwọn yẹn ti máa ṣe hajj kìí ṣe maka ní kárìbàlá wọ́n sì tíráyẹ̀ nígbà tó di pé ọdún márùn sí ti kọ́ ni tí n bá ṣe mistake tí wọ́n dá wọn dúró tí wọn ò jẹ́ kí wọ́n wá hajj wọ́n sì kọ́ exactly bí kàábà wọn ṣépù kan náà àwọ̀ kan náà wọ́n sì kọ́ wọ́n sì ń tàwáfù ẹ̀ báyìí anagbe labẹ́yíká lahumma labẹ́yíká lásìkò táwọn mùsùlùmí ṣe hajj ní Makka àwọn ṣe hajj tiwọn ní Karbala àwọn kan wá wà bí gbàtí yẹn wà ní stadium àwọn wá péjọ wá ń wò náà báyìí bí gbàtí yẹn ń wo bọ́ọ̀lù ṣíà nìyẹn Khomeini nìyẹn ẹ wá gbọ́ ìròrí Ikhwanu nípa Khomeini àsìkò rí gbà púpọ̀ bọ̀ ẹ jẹ́ kí n wá Ikhwan al abul ala al-mawdudi ó ní wà sáwùrọ̀tún kùmẹ́yìn sáwùrọ̀tún islamiyya ó ní ìjà tí kùmẹ́yìn ń jà nílùú iran ìjà ìsìláàmù ni àwọn tí èjì mùsùlùmí tẹ́ ń jà fún islam tí islam ni kùmẹ́yìn ń jà fún ni àbí ṣíà ẹ̀yìn náà lè sọ ṣíà ní ń jà fún islam àfa ìkọ́wánu wa sọ pé ìjà tí kùmẹ́yìn ń jà iran nìyẹn o ìjà ìsìláàmù ni wọ́n ní wàlùkọ́ ìmúna àléhàhùn jama'atun islamiyya àwọn tí wọ́n ti ń jájà yẹn ìjọ ìsìláàmù ni wọ́n ìjọ ìsìláàmù ni wọ́n wọ́n ṣàbáàbùn tàlákà òtẹ̀rbíyà tàfil harkatul islamiyya wọ́n sì já wọn ọ̀dọ́ tí wọ́n gba tírénì lábẹ́ ìjọ islam wọ́n ní wàhálà jẹ̀mí ìlmùsùlùmí náà àmọ́ ọ̀ràn ayàn ní fún gbogbo mùsùlùmí pátápátá ní gbogbo ayé wal harakatil islamiyya àti gbogbo àwọn ẹgbẹ́ islam khaso ládàáyàrí àǹtò ayídá hadi ìsáwùrọ̀ káwọn náà wọ́n nà kan sí kejì láti fi sọ̀pọ́tì Khomeini kó jàjà àjàṣẹ́gun lásìkò tí ń jàjà wọn o wọ́n tẹ̀tẹ̀ àwọn máa fi jẹ̀mí tó pe àwọn sọ̀hábà ní kèfèrí tó ti gbà pé tó bá gbà wọn kèfèrí kèfèrí ṣé ìjà ìsìláàmù ni wọ́n ń jáun kòmẹ́ni àwọn sí àtúnṣe fún wọn gbà pé kùránì ti ń bẹ lọ́wọ́ yíyan ò pé òyìnbí ti ń jẹ́ sọ̀yìn Bukhari sọ̀yìn Muslim lọ́dọ̀ ṣíà rọ́bìṣì ní gbogbo àdìsí ti ń bẹ́ẹ̀ lọ́dọ̀ ṣíà wọ́n ní síra àdìsí ti wọn tó ń lò fún àwọn ìtì ń jẹ́ sọ̀yìn Bukhari sọ̀yìn Muslim tíṣì àbárí nǹkan kan nínú sọ Bukhari tó bá sọpọ́tì ìlànà rẹ̀ ó lè mú tiẹ̀ tìbí mu adisun wọn náà gbà wá nínú Bukhari yóò yá ló fi takò nínú ṣùgbọ́n pé wá gbà pé Bukhari kankan bẹ Muslim kankan bẹ kò sí ìròyìn ṣé àníyàn wọ́n gbà àdínsì dànù wọ́n gbà pé Kùránì ò pé so bákan náà ó sọ ọ̀rọ̀ yìí nínú majallatu da'wa ló ti sọ ọ́ tí wọ́n ṣe ní Káírọ̀ ní 1977 ló sọ ọ̀rọ̀ nìkẹ́ gbogbo àti àwọn ìfowópamọ́ ti ń da ìsìláàmù oró ti pẹ́. bákan náà àfa eh, àwọn Yusufu al-Qaradawi àfa àwọn Yusufu al-Qaradawi nínú tírà rẹ̀ kan tó pè ní ummatuna bayna qarnayn ummatuna bayna qarnayn ó sọ ń bẹ̀ yí pé wà fi Iran nílùú Iran حيث يكون الشيعة الاثنى عشرية أغلبية الشعب níbi tó já sí àwọn ṣíà isna àṣàríyà àwọn ni wọ́n pọ̀ jù ní ìlú yẹn intolekot harakatul imam al-Khomeini ó wá dìde nínú ìlú náà ẹ̀rí ìgbìyànjú ìmáàmù àgbà al-Khomeini allati taqumu ala wilayatil faqih badala min intizori imam al-ghaib eléyìí tó já pé ó ń ṣe àwọn aṣẹ́ yìí láti lè rẹpizẹ́ǹtì láti lè dípò khalifa tó já pé òní ó darí gbogbo ayé tí ó sápamọ́ tí ò tí ì dé tí ó padà dé tó òun ni máàmù tó fẹ́ rẹpizẹ́ǹtì ipò khalifa wọn wọn ní faqamatu gíyanu ṣá wa fasaduhu arákùnrin tó jọba tó jó lórí ibẹ̀ wọn ni òun wá dìde ó bẹ̀rẹ̀ sí ní balẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣébàjẹ́ ó ń kọjá ìlà àfà yóò fàkọ́ wà mẹ́tògbìyànà ṣá wà fàsádàhù Khomeini yìí wá dìde láti gbógun ti ìbàjẹ́ àti ìkọjá àlà ọlọ́run ọba tí pẹ́sidẹ́ǹtì wọn àjọ náà ti ń ṣe ẹ̀dákun ìkọjá àlà oní ń ni tó gbà pé Kùránì ò pé tó gbà pé kò sí ti ń jẹ́ pé Ànábì sọ̀rọ̀ nu Bukhari kàbí Muslim gbogbo ẹ̀ sùfìyàn wo ìwà burúkú wo ní bẹ lára pẹ́sidẹ́ǹtì tó tó tiẹ̀ ọ̀dọ́ wo ni Khomeini fẹ́ takú ìjọba wọn tọ́ ó wá ní wà udhiya fi sabilillahi ma udhiya á ah, ó ṣe ní láàánú Khomeini jìyà lójú ọ̀nà ọlọ́run ọba púpọ̀ wọ́n fara ní gan ọ̀dọ́ wo náà ló sọ yìí kíláàtà ń kà wí pé ummatuna bayna al-qarnanayn bayna al táǹkà fún yóò náà ní kọ̀dọ̀ sọ ilé ìlànà àti tẹ́bá katira kọ̀dọ̀ wí wàláhì yóò kú kókókó yóò kó bàbá ńlá fáírọ̀sì. bí kọ̀dọ̀ wí ṣe ń dàgbà sí náà ní wọ́ọ̀sì sí nínú ẹ̀sìn. ìyẹn la sọ pé àwa náà katira kọ̀dọ̀ ní àtibọ̀tán kọ́lọ̀n kó bá ní là ń bẹ̀ kó má jẹ́ okú lórí bẹ́ àti gbogbo wa náà ní àpapọ̀ so inṣàlá allah jẹ́ ká dúró lórí eléyìí Sayyid kutub ó náà ní àwọn ọ̀rọ̀ tó náà sọ tó já sí pé Sayyid Qutb tí ó máa sọ pé ẹ má mẹ́nu bà ẹ má ṣe kinní kan òun náà láwọn ọ̀rọ̀ tí ó sọ lórí ẹ̀ kí wọ́n ni ó gbà wípé kò ní farabalẹ̀ kò ní sùúrù ìgbónára anabi musa pọ̀ lára àwọn ẹ̀sùn lára àwọn ẹ̀sùn tó kà sí anabi musa ní ọrùn nìyẹn anabi ọlọ́run ó bú anabi musa mo fẹ́ kà á nì ó ní mo fẹ́ yọ ń ó ní gbónára kò ní sùúrù wàràwàrà pọ̀ kò farabalẹ̀ gbogbo ti kà á nìyẹn ẹlẹ́yàmẹ̀yà ń ẹ wá wo ìgbà tí ànábì ń pín ọ̀rọ̀ ogun Hunain nígbà tí wọ́n dé látojú ogun Hunain àwọn nǹkan ogun tí wọ́n kó bọ̀ tó jẹ́ tàwọn kèfèrí tí wọ́n gbà ànábì wá ń pín nǹkan ogun yẹn gbà tó ń pín nǹkan ogun yẹn ó ń fáwọn nǹkan ní tó pọ̀ ju tàwọn nǹkan lọ lẹ́ni tó fẹ́ fi fa ojú wọn mọ́lé dáadáa sínú Islam torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ṣẹ̀gbà Islam ní ìfẹ́ Islam lè wọ́ kan wọn ànábì wá ń ṣe nǹkan yẹn arákùnrin kan wá sọ wípé ẹni tí ń pẹ nǹkan tí wọ́n ẹni yìí ń pín kò fi bẹ̀rù ọlọ́run pín o ìkànnà sábà wá ní à ó sọ eléyìí èyí sì lọ fún ànábì gbọ́ ànábì ó gbọ́n tó wí ó wá dọ́dọ̀ ànábì ó wá sọ̀rọ̀ ìfà ànábì sábẹ́ yìí ní ojú ànábì ti change lẹ́ni tí inú bí sí ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ó ní lẹ́yìn ìgbà náà ànábì wá sọ pé rahimallahu akhi Musa ọlọ́run kó bá ń kẹ́ ọmọ ìyá mi Musa uzi ẹ̀bẹ̀ akthar min hada fasabara wọ́n fi sùtá tó ju olóyè kan Musa ó sì gba gbogbo ẹ̀ mára ẹ wọ̀rọ̀ anabi anabi anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó lé anabi Musa láàmú mára ṣe kútùbù ní Musa ò láàmú mára àwọn tó ń pè ní sálàfíà nìyẹn ọ̀rọ̀ ẹ ti takùrọ̀ anabi ń bẹ̀ àwọn afẹ́ sọ̀rọ̀ ẹ wà ní ẹ má sọ̀rọ̀ kútùbù ara àwọn champion Ikhwanul Muslimun náà ni Hasanul Banna gan tó gbé Ikhwanul Muslimun kalẹ̀ torí àsìkò ni òun gan sọnù rẹ̀ wípé anybody tí ò bá ti gba dáwà àwọn àbí tó bá ń tako dáwà àwọn ni kò sí nínú Islam Hasanul Banna gan sọ Hasanul Banna yìí ni ó kú lórí Sufi àsọ̀fíà rẹ̀ ni kò fi Sufi ẹlẹ̀ tó fi kú Omar Tolimiza ni sọ bẹ́ẹ̀ so why láti máa dá gbogbo ẹ̀pọ̀ so àwọn àfáà tí wọ́n ń tako ìkwánu lónìí wàláhí àwọn àfáà du'atu súnà òdodo ni wọ́n tí wọ́n àfẹ́ kákàn kó sọ́wọ́ àwọn one chance wọ́n àfẹ́ kákó sí wọn ní ọwọ́ tó tó gbóyè máa sọ́nu gbogbo ẹ̀wọ́n ti kọ́ sí ní gbogbo ẹ̀wọ́n ti fẹ́ fọ́tọ́tọ́bì fún yín gbogbo àwọn bàbá wọn yin ìkwánu ìrọ̀lẹ́ ń pa àwọn bàbá yẹn yin ìkwánu nígbà tí wọ́n ń rí wọn nílùú pé wọ́n ń ṣègbìyànjú fún Islam ìgbà tí wọ́n rí pé Islam kọ́ di tájẹ́sì wọn wọ́n lérò ńgbà míì wọ́n ti ń kóbá Islam gangan wọ́n ń kóbá súnà àwọn bàbá yẹn yí ohun padà pé ìkọ́wánu ò dáa mọ́ ẹ̀sùn máa kó fatuwa ìgbà tán rí wọn léèyàn re tán sọ̀rọ̀ dáadáa ń pa wọn jọ tẹ́wà fi fatuwa àgbà tán rí pé wọ́n ti dèèyàn bú tán wá sọ nǹkan ní òpé káwọn èèyàn má bá wọn ṣe ẹwà fi ilẹ̀ pé gbogbo ẹ̀ láti ṣe fún yẹn lọ́mọ̀ká kí ni àléébù ẹni tó ṣe ẹgbẹ́ kan rí tó wá rí pé ẹgbẹ́ tó ń ṣe yìí ò tó wá kú òun tíjọ́ ta bá sẹ́ni yẹn bá ń sọ̀rọ̀ àmọ́ pé ìbúrọ̀ náà fi ṣe ẹgbẹ́ yẹn rí kò dáa ló ṣe rí níjọ́ ẹ̀ka náà bí ni pé wáyé pé òfin ṣe mọ́ àwọn bàbá tó ń sọ pé ìkàwánu da lánàá tí wọ́n ní kò dáa má lónìí ẹ̀rí kó dáa kọ́ la máa lò táàbí máa sọ fún àwọn bàbá yẹn yìn wọ́n ọ̀rọ̀ míì tán sọ gbẹ̀yìn láàmú kàfáwọn èèyàn bò láti ń dojú gbogbo ẹ̀rú sáfà súnà sí nìyẹn wọn èyí pèpè súnà báyẹn sòtórí ẹ gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tó já sí pé ẹni tó bá jẹ́ dùhátùsù dáàyè súnà láwùjọ ni ó gbọ́dọ̀ jẹ́ni tí ó pléènì pẹ̀lú súnà ara rẹ̀ kọ́ ló fẹ́ pèpè sí ọlọ́run ló fẹ́ pèpè sọ́dọ̀ rẹ̀ jẹ́ kí n tó fẹ́ wí kí n tó fẹ́ pẹ́ àwọn èèyàn sí kó jẹ́ nǹkan tí ò ní tà sí pẹ̀lú kìtáàb wà súnà wà fún àmì sẹ́lẹ̀ fi sọ́ọ̀lì abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala èyí táwọn yìí kọ́lọ̀ kó gbà ní ìbádà àṣìṣe ibẹ̀ kọ́lọ̀ ń dákun kó ṣàforíjì fún wa. ولا إله إلا الله والله نجوز وتأكبنا الأنفان تطبع وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه نعم الحمد لله آه، أرجوكم فون شيخ آه، كمال إبراهيم أبو عبد الصمد fún ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n bá sọ nípa àwọn ojúṣe du'atu sunna àwọn tí wọ́n jẹ́ olùpèpè sínú sunna wọ́n ti sọ ọ̀rọ̀ tó pọ̀ fún wa nípa àwọn ojúṣe wọ̀nyí ní ìtòjẹ́ wípé mo lérò pé gbogbo wa ni a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní látara àwọn ọ̀rọ̀ yẹn so ṣùgbọ́n wọ́n nínú àwọn ojúṣe yẹn sọ tí mo rí pé wọ́n emphasize lórí òun náà ni kí ẹni tí ó jẹ́ dáìyà tí ó ń pèpè síbi tó nà kí ó mọ in tó ń tírẹ̀ǹdì láwùjọ àti táwọn èèyàn tí wọ́n ń bá yí nínú àwọn dọ̀là aláàtì kó bá lè mọ bí a ṣe pe àkíyèsí àwọn èèyàn síbẹ̀ ìyẹn ló fà á tí wọ́n fi sọ̀rọ̀ lórí àwọn al-ikhwanul muslimun fún wa ní nǹkan kan ní last two years 2017 markaz ahli sunna wal jama'a wọ́n gbé sẹ́mínà kan kalẹ̀ níbí báyìí ní ti ọ̀rọ̀ dálé lórí hizbiya 2017 ẹni tí ó bá rántí dáadáa ṣèkúnà fadilatu sheikh abdulgani jumaa lẹ́tọ̀ tí wọ́n ṣe ní ọjọ́ náà lọ́hùn àrí kó dà ìgbà tí pé wọ́n sọ history al-ikhwanul láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo bí ṣe pẹ̀ka káàkiri àti àwọn atrocities àwọn aburú ńláńlá tí wọ́n ṣe láwọn ìlú kọ̀ọ̀kan ní Egypt ní Syria ní tó fi mọ́ Saudi káàkiri gbogbo ẹ̀ ni wọ́n mẹ́lùbà nínú lẹ́kṣọ̀ yẹn àwọn tí wọ́n pa tó jẹ́ wípé àwọn àwọn ìjọ wọn yìí náà ni wọ́n pa wọ́n wọ́n ṣe pa ọba kan níbì kan wọ́n ṣe pa prime minister kan wọ́n ṣe pa kọ́ọ́dì kan gbogbo àwọn nǹkan yẹn ni ó wà nù lẹ́kṣọ̀ wọn àwa gbìyànjú wípé ok kí ni ìmáa ṣe àǹfààní púpọ̀ so akọ́ jáde akọ́ lẹ́tọ̀ yẹn jáde yẹn ni pé a transcribe ẹ̀ tó bá ṣe kọ́ jáde a ṣe ní English ó wà lédè òyìnbó so wọ́n dẹ̀ bá gbé sí PDF format gbogbo lẹ́tọ̀ látòkè délẹ̀ so inshallah láti èní lọ àwọn kan jẹ́ tó wà ní ìtajì technology wọn máa bá wa wọ́n á fọ́nká sórí Facebook orí WhatsApp ẹ̀ ẹ̀ tó máa rí lọ́kàn báyìí yes only lélẹ̀ To pdf máa tẹ̀lé ká download ẹ̀ àǹfààní kìíní ni wípé àwọn lábá máa ń sọ wípé máa kó kíjọ fárọ̀ wà máa kó síbá kọ̀rọ̀. Okay, naam ok picture táwọn fi rí Okay, topic yẹn gangan bá ṣe kọ́ ni pé a glimpse into the modern partisanship a glimpse into the modern partisanship lecture delivered by asheik abdulgani juma so àádẹ́rí píkṣọ̀ kan wà ń bẹ̀rẹ̀ bí píkṣọ̀ àwọn ìlú tí wọ́n ti parun látara fatuwa àwọn afa ọ̀bàyéjẹ́ tí wọ́n pè ní àtúnyẹ̀ṣe kọ́lọ́mbà àríkẹ́ọ́lá kí ó tọ́ àtọ́nà inshallah a sì ní àsìkò díẹ̀ síwájú kí wọ́n tó lè pẹ̀rún a pe Sheikh Abdulgan um, Abdulrauf Bello láti ṣe tààlík lórí uh, lẹ́kọ̀ọ́ tí wọ́n fàṣẹ fún wa. تفضل تفضل شيخ الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين أدعو قفوا ولن الله أبتي يتقوى جسيا يي التي أعرى ọ̀bẹ̀rún kí ó gba ìjòkó iná ní ìjọsìn fún wa àkí ọgbà àwọn mọ̀ṣàríkọ̀ wa tí wọ́n wà ní kálẹ̀ rí abẹ́lọ́n kí ó mọ́sàláyì lẹ́kún dáadáa kálukún wọn bẹ̀látẹ̀rí àwọn ṣẹ́kọ̀ wa ṣẹ́kọ̀ juma alifrat abdulaziz bando tí wọ́n fún wa láǹfààní láàárọ̀ àti ṣẹ́kọ̀ wa kamaluddin ibrahim táwọn náà tún ṣe wá láǹfààní ìsìn àti gbogbo àwọn afá tí a wà ní kalẹ̀ àtàwà tí a ráyè sí ń bí àti gbogbo àwọn àyà lọ́kùnrin àti lóbìnrin kọ́lọ̀n kí ó gba ní jọsìn fún wọn gẹ́gẹ́ bí akọlé tí wọ́n fi bá wa sọ̀rọ̀ òun náà ni masiwoliyatu du'ati as-sunna fil mujtama' ojúṣe àwọn àfá tí wọ́n jẹ́ àwọn olùpẹ̀pẹ̀ tí wọ́n jẹ́ sunna ní àwùjọ ojúṣe wọn náà ni ojúṣe àwọn ànábì ọlọ́run especially ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sì rí pé àyà tí wọ́n fi wọlé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn wọn náà ni gbólóhùn ọlọ́run bá nínú suratu yusuf quran chapter twelve ọlọ́run sọ fún ànábì nǹkan bí àyà verse one oh eight ọlọ́run kul hadhihi sabili ad'u ila allahi ala basiratin ana wa man ittaba'ani. وسبحان الله وما أنا من المشركين أي أيناني وفي ولي تنسطي وغنكني تيوبات جاء ولتكو نيلنا سنة النبي صلى الله عليه وسلم tó jẹ́ ojúṣe ànábì láwùjọ ọ̀nà ni ojúṣe rẹ̀ fún ma ìtàṣàdù bí hadithi abi darda wẹ́mẹ́lì ibn qaisi al-ansari radiyallahu ta'ala anhu wa ardahu والحديث ثبت في ماذا سنن الإمام أبي داود ومسند الإمام حامد وغيره من أهل السنن والمسانيد هنا نقول لهم فالنبي من سابع الصوت سباجم لدى وافا أن العلماء ورثة الأنبياء ولم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أقفه فقد أقف بحسن وافر كما قال النبي صلى الله عليه وسلم وبا إذا ينا ولف وعيطي láti jọ yẹwà kójú sí àwọn tí ajé olùpèpè sí ní ìlànà súnnà ojúṣe wa láwùjọ ọ̀nà ni ojúṣe àwọn ànábì ọlọ́run so especially ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ti study life ànábì sí bẹ́ẹ̀ lẹ́yìn sí mọ ojúṣe àwọn du'ati tí aláwọn náà fẹ́ pèpè according to bá ànábì náà tó ń pèpè àwọn náà sì pé pèpè ànábì abala méjì náà ló ní البشارة والنظارة البشارة والنظارة كجمج النال البشارة والنظارة so bishara wa rèé kì í sábà mú wuyewuye dání láwùjọ ẹ bayna almuslimina wa bayna alkufar láàrin àwọn musulmi àtàwọn kèfèrí bishara yìí sábà wuyewuye dání wa bayna ahli sunnati wa ahli bid'ah kódà láàrin àwọn ẹ̀ńsó náà àti àwọn atajẹ́ kí ni àwọn tajẹ́ ní díà kì í sábà mú wuyewuye dání ká máa sọ fún yín pé ẹni bá kí rákà méjìlá náà fílà rákà méjìlá lójúmọ́ ẹ́ látara náfílà yẹn rèé ọlọ́run kọ́lé fún lálìjẹ́nà ta ló fẹ́ bínú kí ló kàn kẹfẹ́ rí pẹ̀lú pé ọlọ́run kọ́lé fún lálìjẹ́nà láti yí bí ṣáàrọ̀ sọ̀rọ̀ pé ẹrù pé ń tí ọ sọ ni ànábì ó lè fọ inú bíbí àkànlé ó lè máa dùn kí ni yóò máa dùn fún in fact irú yẹn gan wọ́n fẹ́ máa ń gbọ́ táwọn ó tún ara sí ara àjẹ́ ń dídí àwọn dé wọ́n lè tún ṣe kí ni o wọ́n lè tún fi nǹkan míì kún un nábìlà lásán là nẹ́bi ní káyà àtún lè fi àsìkiri kan kún tí wọ́n tún máa ṣe congress àdàbà tí a yan nábìlà yìí tán àwọn àti aromọ sí aromọ yẹn nǹkan tó ń jẹ́ dídí àlẹ́ lórí but ìpìlẹ̀ wọn ní takoru nǹkan yẹn ẹ̀rí so bisharo rèé kì í sábà dá wàhálà ńlẹ̀ rárá láàrin àwọn tí wọ́n jòjì sí ọlọ́run kátó wá sọ àwọn tí wọ́n dé lẹ́yìn wọn tó fẹ́ máa pèpè bí wọn bìṣàrò yìí jẹ́ problem but yìí tí máa ń di wàhálà òun náà ní kíni jama anasaro tu nasara yìí náà nasara yìí máa ń di wàhálà eléyìí náà ní tí àwọn afọ àbáwá sọ méjèèjì náà sì lọ́lọ́run fi ràn yà nábì ká máa fi al-ahzab quran chapter thirty three ọlọ́run ọba ní yà ájú inna arsalnaka shahida wa mubashiran wa mubashiran wa nadhira wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira so lele agbègbè nasaro yẹn òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní àwọn jẹ́ duhat ibẹ̀ ni wọ́n ti sí ẹsẹ̀ gbé àwọn míì sẹsẹ̀ gbé níbi bisharo náà kàmásà ti ṣe o bọ́t ọ̀pọ̀lọpọ̀ bí tọ́pọ̀lọpọ̀ ti ṣẹ̀ṣẹ̀ gbé ìdí nàfàárọ̀ yìí náà ni àti skárí àmọ́ kájú kúrò níbi tí ọ̀dà àwọn ànábì ọlọ́run wọ́n dẹ̀ ní ṣùgbọ́n wa pé bí èèyàn bá tẹpẹlẹ náà láwùjọ wa ni ẹ̀yin náà sì mọ̀ pé kásá fún sọnù kásá fún sọnù ẹ̀sìn ọ̀tako yányán ṣùgbọ́n kò sílẹ̀kùn ẹlẹ̀ fún wa tó tálẹ̀ torí kò sí bá a ṣe lè ṣègbésí ayé wa rèé táwa pẹ̀lú ìsọnù oníjọ máa jí kéde ẹsẹ̀ irú àsìkò táà yìí fi hadisi Anas ibn Malik kari iwa yìí wa Muslim wa gairihima anábì ni yóò máa burú sí fáwọn èèyàn lérí ọ̀rọ̀ ẹ̀sìn bọ́jọ́ sí ń lọ sí ni yóò máa burú sí. so ìsọnù tí àwọn èèyàn máa gbà ń jọ yóò fẹ́ kéré sí ìta máa bá yí lásìkò bá wá lọ tẹ̀bà sí wípé wọn ò fẹ́ gbà ah mo rò bẹ́ẹ̀ ń tọ́ kódà kìí sọ̀rọ̀ dáwà nìkan kìí sọ̀rọ̀ ẹ̀sìn nìkan ayé rẹ̀ tó wà yí gan kò ní ráyé rẹ̀ lòrùn àṣírí sùúrù tí wọ́n tún tẹ́ńpẹ́lẹ́ fún wa lẹ́ẹ̀kan أننا نحتاج إلى الصبر في شؤوننا الحياتية وكذلك الدينية والدعوية ìdúró ṣinṣin ní farada bí èyàn ò nílérí ọ̀rọ̀ ayé kò ní rọrùn báyìí wọ́n ti ń digun jalè ní ẹ̀mọ̀ pé wọ́n ní sọ́bùrù fa ẹ́ yẹn bàbá wa máa ń sọ nílẹ̀ Yorùbá wọ́n ní ìrọ́jú ló lè ń gbà kò sẹ́ni táìsùn tẹ́ lọ́rùn bí ẹ̀yin ti ń hanrun lórí bẹ́ẹ̀dì yìí òun wà lọ́nà tó Milan bridge táìfẹ́ náà ń sọ àtàkùn tó tutù mọ́ tẹ́ ń kájú ó sí ó bí ó sì faradà kò ní sọ̀sídìí ó yẹ jásí pé iṣẹ́ ẹgbẹ́ ànámà ló fẹ́ ṣe náà yàtájú ilá sọ́bìrì wàkàtà àlẹ́kà àlẹ́lẹ́gbẹ́ àná yàtájú náà ilá màdá ilá sọ́bìrì so torí ibi tí wàhálà tí ma ń wájú láfẹ́ẹ̀tì sẹ́tà náàbí wá jẹ́ ọ̀nà ni annasáàrọ̀ ká wọ́nu àwọn èèyàn ìgbésí tí ọ̀dá ilé ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà fà ti sọ fún wa lórí ẹ̀ àwọn tí abala jẹ́ ń súnà lótìtọ́ àti lódodo tabala fẹ́rin na náàbí gẹ́gẹ́ bá náàbí sọ pé adéhùn ilallahi alábàṣírọ̀tín aláìlmẹ́wàyẹ̀kí nẹ́yìn ìmọ̀tá nẹ́bí gbá tó gbé wá kò mọ lórí ìbìṣàárọ̀ nìkan nàfàárọ̀ náà ìbẹ̀m̀bẹ̀ gẹ́bá wá sí nàfàárọ̀ rẹ̀ ayé orí ti yíwí ṣùgbẹ́nikẹ́ni tí ọlọ́run bá fẹ́ mú dúró rẹ̀ irú ẹni bí ò ní rí ariwo ọjà rò tó bá wá sọ́jà ní ó máa rán pàtàkì fún àwa tá a bá la àwọn irinṣẹ́ bíi méje tí ṣàìtọ́n fi máa ń bá tẹ̀ dájẹ́ sàkárà wà ní ìmáàmù ibn Taymiyyah wa sàkárà wà ibn Qayyim rahmatullahi alayhi wọ́n kánà ibn Taymiyyah ghafara Allahu lahu wa rahmatullahi alayhi mẹ́fà làwọn mẹ́ṣàn ọmọ kí wọ́n ibn Taymiyyah àwọn náà fi kankun tó fi jẹ́ méje gbogbo irinṣẹ́ méjèèjì yẹn pátá mẹ́fà àkọ́kọ́ tó bá lò tí ò bá succeed last one òní number seven òun ló burú jù kí ni nǹkan àfẹ́gbàsọ ní lab tó bá lo gbogbo oníṣẹ́ mẹ́fẹ̀ẹ́fà tó kù tí yóò bá ṣiṣẹ́ lára ẹ̀ tó bá kan orí ẹlẹ́kẹ̀ẹ́jì rẹ̀ ah, kó tó mórí bọ́m̀bẹ̀ ó máa lé o tó látàrí eléyìí kí a gbìyànjú láti rí pé a gbọ́ ẹ̀sìn wáyé tabala fẹ́ ṣiṣẹ́ dáwà rẹ̀ kágbégbá bí tí àwọn òjíṣẹ́ ọlọ́run gbégbá especially anabi wa muhammad sallallahu alaihi wa sallam àtàwọn tí wọ́n bá lògbà tí wọ́n bá lògbà ó gbẹ̀ náà ẹni tó fẹ́ ṣiṣẹ́ dáwà tó jẹ́ ń súnà ojúṣe ẹ̀ láwùjọ òun ni albisharo tó wá annasaro lábẹ́ nasaro yẹn nǹkan kì í fẹ́sẹ̀ ìràgó jàmá àrẹ náà ni arudud ẹ́ ọ̀kashfu shubuhat ẹ́ kama ṣe rudud fáwọn èèyàn torí lé ní ó ti tún dì sọnù pé wọn ò mọ̀jú rọ́dù lọ wọn ò mọ̀jú rọ́dù lọ ọba ń ṣe rọ́dù tí wọ́n ń jalè ni wọn ò mọ̀jú lè lọ wọn ò mọ̀jú sìnà lọ nìyẹn wọn ò mọ̀jọ́ tí lọ nìyẹn àbà bàbá abájá bá ń ṣe orí kò yẹ kó mọ́ mojú náà sẹ́mọ̀ torí pé kórìíra àwọn èèyàn kan rèé ntọ́ da ntọ́ ní 2017 tí afáàsán tọ́lọ́mbá ní ṣe dáadáa fún wọn akílẹ̀ gbogbo orú àwọn isus báyẹn náà so ìbéèrè kan bá ní wọn mọ̀jú ká bá máa takàwé èèyàn lọ takàwé èèyàn lọ sọ́njọ́ náà pé kò pọ́sibù kí wọ́n gan sayé kò mọ́ lẹ́ni tí wàá máa takò wọ́n lọ́n ṣe dáyé kalẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni ẹ́ ọlọ́pàá tí ó dáa fún àwọn ọmọ wa àwọn bàbá wa rè ẹ́ wọ́n ní yí nǹkan ìtakò nínú wọn náà tún ṣe nì wọ́n lọ́n ti gbáyé kalẹ̀ nú kò sí ni bẹ́ẹ̀ yóò ṣe nàṣàrọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yóò ṣe nàṣàrọ̀ lórí ayé rè wọ́n máa jùrù dóòdù lọ èyí tẹ́ wọ́n sọ ń gbèsè lọ́dún fún yàtọ̀ tí wọ́n máa jùrù dóòdù lọ <laughs> ọlọ́run tó gbé wá ní làákàyè tó yóò bá ti tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam wallahi ọgọ́ọ̀ ẹ mọ̀ yọ agọ̀ lára ẹ̀ báyìí ni very simple issue bẹ́ẹ̀ yẹn bá ń bá yín wí sí oníkẹ́ gbọ́ ẹ̀rí oníkẹ́ gbọ́ rè lọ́jọ́ wa ní wọ́n kúndùn olùdúdù wọ́n kúndùn olùdúdù wọ́n kúndùn níta nàbì ṣe téèyàn tó máa ń dáràn sí lọ́dọ̀ ẹni bá jẹ́ mùsùlùmí àwọn sọ́dọ̀ ńlá gbogbo gbèsè ayé ànábì rùdúdù ní ẹ̀ṣẹ̀ wọ́n ètò ìyẹn lẹ́tún fẹ́ gbọ́ rè wọ́n sábẹ́ ànábì rùdúdù wọ́n ẹ̀ṣẹ̀ bá ṣe ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe nasarọ̀ nasarọ̀ yẹn dẹ̀ ló le jù olólejù náà ni ma ń dá fi sínú ẹlẹ́rẹ́ àárín àwọn ànábí ọlọ́run àtàwọn tọ́lọ́run wọn sí bẹ́ẹ̀ làwọn tí wọ́n rólé fáwọn ànábí ọlọ́run àtàwọn tí wọ́n jẹ́ràn tí wọ́n ń bá lóore so anybody tí yóò bá gẹ́sẹ̀ di àti ṣe dáwà ó lè gbọ́nà oko ọbásanjọ́ lọ kó máa lọ dáko tó láti gbọ́n ni kéèyàn ṣe dáwà iṣẹ́ tó nídìí ká tẹ̀lé bá ànábì ṣe gbé kalẹ̀ ni wọ́n ti ẹni tó yẹ pé tawaffarat fihi as-sifat ní ad-da'i as-sahih ẹni tí ròyìn ìjólúpèpè gidi bá ń bẹ lára rẹ̀ àwọn ìyẹn lọ́lọ́run rán kìí sàn paru-paru wọ́n yẹ sọ serious salafi serious salafi kìíní kan tó bá serious tán lérò òjìbí la àwọn ìyẹn ni kìí sàn lórí pé wọ́n dé dàjẹ́ ọ̀nà wọ́n dasẹ́ lù wọ́n dasẹ́ lẹ́rìí ẹmọ́yà àwọn èèyàn láti jọ sọ tó da níbi ọdún mélòó kan sẹ́yìn sẹ́yìn sẹ́yìn pé ń bò dé dàjẹ́ ọ̀nà ń sẹ́yìn kálukú dasẹ́ lẹ́ni wọ́n dẹni pé ń ba sẹ́ wọn tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ wọ́n ń ba lù nkónkó wọ́n ń bà á jẹ́ ẹ gbogbo wọn táwọn ṣe nàṣàrà fún dájọ́ ń ṣe fún tẹ́lẹ̀ ó di pé bìṣàrọ̀ nìkan ni ẹja máa lò fún wọn ẹ máa lo nàṣàrọ̀ wọn tó gbogbo àwọn nǹkan wọn yẹ rèé wọ́tọ̀ wọn pé parí ọba ti ka àìmọ́ yẹn bí wọ́n sọ pé ẹjẹ́ ń jà lánàá àmọ́ sọ fún kẹ́ mọ́ ti jà èdè tí èsì tó kèsì tó ẹ̀sà jẹ́ ẹ̀sà jẹ́ àjà tó ọ̀rọ̀ ẹ̀sìn ara gànàgànà tí wọ́n tó sọ fún wálẹ̀ kanu pé ọ̀rọ̀ eh, súnà táwa ń pè pè sí kì í sọ̀rọ̀ hàmọ́sà ló bí wọn débẹ̀ o wọn náà wọn yàn farabalẹ̀ àwa kúrò ní eru ẹni yẹn kì sọ̀rọ̀ fáàrí o ntọ́lọ́n bá ti fún kálukú ni kéyìn sínú o kó fi máa sọ̀rọ̀ rí ọlákọ́lọ́ ń bẹ́lú mi àdídí ni tó bá fi sọ̀rọ̀ rí tọ̀ àmọ́ pé bí ọlọ́run méjì wọ́n kù sí òṣì lọ́lọ́run fẹ́ إنما هو من باب فأما بنعمة ربك فحدث أراهم فريني مكو سوى رضان سوى يسوى حماسة حماسة نزوى كنكا كنكا قو ni ẹ̀rí sọ̀tọ̀rí ẹ̀ tí a bá ń ṣe táwọn wọ́nù ìgéǹsì àwọn èèyàn kan rèé kìí pé kan mọ́ sọ pọ̀ ara ẹ̀ lọ́lọ́mọ ìyá kútùbọ̀ ìlmẹ́yà tó ipá ọ̀pọ̀lọpọ̀ àfá lórí ìjòkó yìí wọ́n ti ṣẹ́rí ẹ̀ fáwọn èèyàn ẹlòmíì ti ṣe ó tún rí fíìtì ẹ̀ ẹ́ inú ẹlòmíì tí ó máa ta kò wárí kò tó kí ni o kìtàgbọ́tọ̀ ìlú kan lè rí láti lọ́dún ló ń jẹ́ àfá ìmí ò tó tíra fíkì kan débi tó lápẹẹrẹ gbólógbòlò mẹ́rọ mi ló kéré jù nínú àwọn kú so ìṣe nàṣàrọ̀ fáwọn èèyàn tó bá yẹ kán ṣe fún ara ń tẹ́sìn wá kí ni o tó gbé wa nìyẹn so ká farabalẹ̀ kí akẹ́kọ̀ọ́ dáadáa rẹ̀ àwọn tí wọ́n sì wọ́nu wa wọn láti ọ̀rọ̀ wọn ẹbí mo ti máa ń sọ fún wa rẹ̀ wípé ẹnìkan ò ní dúró lẹ́ni tí ó mọ dìfẹ́ǹdì wọn nínú èèyàn mẹ́ta nínú kó jẹ́ ibi nǹkan dorí kọ́ wọ́n kàn sáà sọ pé wọ́n kàn máa takò yàn wọ́n náà bá ní kílẹ̀ takò wọ́n fún kílẹ̀ takò wọ́n fún bá a mú nǹkan takò wọ́n fún wa náà kò yé irú wọn dèdèrè báyẹn kọ́ ni èyí ó máa fún lẹ́sì wọ́n pọ̀ láwùjọ wa yìí gan wọn dèdèrè báyẹn pọ̀ gan àbúyàn o bọ́lá ti sayé tí wọ́n là ń sọ wọ́n ní ẹ̀rọ ìfẹ́ fẹ́rẹ̀ ebu fẹ́rẹ̀ ebu kọ́ ẹ status kan wà láwùjọ ipò ẹ̀yìn tán wà nìyẹn pípa jálá ìmọ̀ kan ni àwọn mí mọ̀nàfíkì ni wọ́lọ́ tàbádàálẹ̀ ta tún pé ọ̀pọ̀lọpọ̀ ojú wọn sálẹ̀ sí eré burúkú tí kìwá ló ń gbé kí àjẹ́ndà tó ní ìkùwà ní ìyá àjẹ́ndà àwọn ìkùwàn ọ̀pọ̀lọpọ̀ wọn mà tí wọ́n tọ́bá dé ta ọ̀tọ̀ ni wọ́n máa sọ àwọn tí wọ́n ń túnà àti wọn tí ń bẹ ń kọ́kọ̀ tí ọ̀dà àbí ìtó kojú hàn tó rẹ́ ní ibi rẹ̀ kàmàkọ́lá sùwẹ́rù bùnà àbí sọ́lùmọ́ wà mahama takunu inda murihi min khalikatin wàlàkàlà àtọ́kọ̀fà alànà sí tó ń lámì bọ́ bá níwà bó ti wù ó ṣe tó rèé bọ́ bójú bẹ́ẹ̀ lọ yóò padà hàn síta bẹ́ẹ̀ lọ́rọ̀ ìfọ̀hàn iṣẹ́ ìkọ̀hánù parallel work ni iṣẹ́ abẹ́lẹ̀ ní secret course ni ṣùgbọ́n máa ṣe ń bò ó tó bẹ́ẹ̀ làṣírí wọn máa ń tú gbogbo ọmọ tí wọ́n tírénì nínú tí wọ́n ní ká yíwọ́n máa ń tàn ṣe ṣe yó ah, ọlọ́run sànú ọ̀pọ̀lọpọ̀ wọn tó àmì náà padà dé ní rírì wọn wájú aṣèré ah, burúkú yìí jọta ń bẹ ní secret court láàrin wọn gbogbo ẹ tú ìmí ìgbà ń bẹ nínú wọn tó yẹ pé kò sọ àṣírí intentionally ẹ́ ó kàn jábọ́ náà ni ó sì jábọ́ tán òdìgbèrè náà nù ẹwúrẹ́ ìtí mahmudu abdullahi halim mahmudu abdullahi halim بدو من أعداء ماذا التعطيس لجماعة الإخوان المسلمين بل هو شيخ من شيوخهم وكاتب من أعظم يعني كتابهم inú àtò strong jù ní wọn pé wọ́n dá ìkò wánú lẹ̀ láyé ní ká kọ̀ǹkan fún wọn kájọ dẹ́gbẹ́lẹ̀ mahmud abdullahi mo jẹ́ kan ọ̀wọ̀ ṣe kìlẹ̀ hansi harris sáàbì nígbàtí ó sọ̀rọ̀ lórí owó tí wọ́n máa ń gbà في إخواننا في فلسطين مؤذبون مكهورون وكنكا وكنكا oníkà rò pé owó tá ń gbà ní alọ́kọ̀ fún wọn Palestine ọ̀nà ẹgbẹ́ wa ni ṣé ó yẹ kéèyàn sọ̀rọ̀ yín jáde <laughs> ẹ́ ọlọ́gbọ̀n tá máa túnú àṣírí wọn so kàtígórì ẹlẹ́kejì náà tí ó máa dìfẹ́ǹdì ìkọ́ ẹnu kọjá kí ni o mọ̀nà fi kún mọ̀ rí kún òun náà mọ̀ pé inú ọ̀dà ṣùgbọ́n pósìtì ẹ̀ ni ó máa sọ síta ẹ́ bóyá torí àǹfààní tó ń fi ipò fi fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kọ̀ọ̀kan tọ̀kan láfíríkà àtọ̀pọ̀lọpọ̀ ìlú mi na pípù tá ń sọ yìí wọ́n ti ní àwọn ibi tí wọ́n dì mú ọlọ́run ló àwa kó gbogbo ọmọ ìyá wa tó pé ẹnì mo fẹ́ hàn bá ti jẹ́ ó sì lè jówó báṣe ń sọ yìí organization tí ó máa sọ fún fẹ́ bá wọn fi gbagbaga lérí owó both local and international lásìkò yìí ó mọ̀ra débẹ̀ kọ́ láwùjọ wa iná iná ìwé ẹnu lẹ̀ ìwé ẹnu ọkọ́ ní ẹ̀kọ́ wa gbé mẹ́bìrì fóònù sẹ́nu ẹ̀mọ́ dá sára bíi loan ìjọba Belgium ló sanwó wọn ìjọba Scotland ló sanwó wọn ìjọba Europe ló àà lẹ́yìn àwa yìí náà tí mọ́tò fi máa jẹ́ sí ìrètí ṣe <laughs> ẹ̀sìn àbí bàbá lẹ́mọ̀ sọ pé Scotland sanwó fún àbáwọn àfa wọ́n ti kọjá lẹ́gùn yẹn ẹ má torí pé ẹ fẹ́ bora yín láti rí wàláyé ẹ̀ ń tún náà tààtì ní tó bá tó tún lọ́jọ́ iwájú ẹ̀ ń yẹpẹrẹ jù báyìí lọ ẹ̀yin àtàwọn àti ìrìnàdí ìrìnàyìn rè kéṣe pé o ó bẹ́tà kẹ́ ẹ máa sọ bọ́rọ̀ bá ti rí because bọ́jọ́ ọ̀rọ̀ bá ti pẹ́ sí bẹ́ẹ̀ ni àṣírí rẹ̀ níjọ́ tí ọba tú yóò fi dun àwọn tí ṣe kí ni o ẹ àwọn tí wọ́n ní ọ̀rọ̀ ó bá dọjọ́ iwájú rè sọ bí ọ̀rọ̀ bá lọ pé ọ̀la nígbà máa yẹ ó sọ̀rọ̀ sọ bí wọn láti dìde nínú wàláì majority náà tí bóyá doctor ló gbà ní professor ló gbà ní kẹ́nìkan ló gbà ní ó sì ń bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ káàdà kò sí tí ó mọ̀ pé láburú ń bẹ lára ìfọ́n mo fi ọlọ́run bá tẹ̀rí ibi mo bọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn béèrè kò sí tí ó mọ̀ pé láburú ń bẹ lára wọn ní dókítà kan sọ ọ̀tún bẹ́ẹ̀ wọ́n ń gbowó sẹ́ẹ̀ ìdáwà sọ yìí sọ̀rọ̀ pé ọgbàrá wà wíyàn ń gba owó yúròpù wọn gbowó kẹ́ni owó gbowó sẹ́ tí bàbá búra pé láàrin ìwọ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run kó ti bá káfí rẹ̀ bí ò sí fẹ́ wọ́n náà tí wọ́n jẹ́ leader àwọn tó ní hundred level ló ń wá rèé tí wọ́n ti ń fa àwọn ẹnikẹ́ni o three hundred dollar about from nineteen early eighty hundred dollar gbà rèé at three hundred dollars tòmátò tó ń kọ́ lò láyé rèé ọ̀nàrà fún ọ̀nàrà fún. bàbá náà náà gbàgbà kúgbà kan rí rèé. tẹ́sí ń gbádùn sí ńjọ́njọ́ nìyẹn nígbà fún bàbá rẹ̀ tí wọ́n rò pé yóò ṣiṣẹ́ lára wọn rè wọ́n á fẹ́ tẹ́sí wọn rè ẹ́ tó ìjọba ti fẹ́ẹ̀lì ńjọ́ nìyẹn fẹ́ẹ̀lì yẹn ló wá já sí ayọ̀ fún yìí torí bẹ́ẹ̀ bá pàṣẹ ni bá ti fowó ṣe tí wọ́n bá ọlọ́run a ṣe bọ̀dé ṣe rú owó kárí òdodo ká mọ́ lè sọ káyà mà náà fi kíkalẹ̀ èyí tẹ́ mọ̀ pé nǹkan ọ̀dá ẹ̀sùn wọn lọ sọ nǹkan mẹ́ta báwa ti mọ̀ wọ́n sí nìyẹn kátígórì ẹlẹ́kẹta nú àwọn tí ó mọ dìfẹ́ǹdì wọn jẹ̀mọ́ dèdè àìyún mẹ́tìló hùn ebèdí àparakù bíi ti wọn èké àjẹ́ndà wọn jọ jọra wọn kódà bí ògbà kíni o ẹ bí ògbà fọ́ọ̀mù kò mà jẹ́ real member ṣùgbọ́n ibi kan náà wọ́n jọ ń lọ rèé nígbà gbogbo wọn wá lọ jamam ayé yìí náà ni afẹ́jẹ́ ustafiyatu al-alam afẹ́jẹ́ gàba lélé ayé ni àwọn náà fẹ́ wà nípò àwọn náà fẹ́ wà nípò afẹ́ wà nípò afẹ́ká mọ̀ jẹ́ gàba lérí ayé làjẹ́ndà wọn rèé ẹ̀wọ̀n gbọ́n tí fatuwa bàbá ibùnà bá sí wọn kalẹ̀ kan pé bàbá ibùnà bá sí bàbá ibùnà bá sí bàbá ibùnà bá sí sí wọn fọwọ́ ra ìkùwánù lórí kan tó kù àwọn òfin lè fàtù bá ìkùwánù lò níjọ wọn rí wọn léèyàn rí wọn rí wọn léèyàn rí ni wọn sọ dáadáa ń pa wọn

láti wá rí àwọn ẹ̀sà tí wọ́n ń takò wọ́n léèyàn paru-paru fún àmọ́ yìí ò tiẹ̀ lójúbì àmọ́ yìí ò lẹ́kẹ̀ẹ́ nígbà ah, ẹ̀ ń ṣe ra yín èkó wọn lẹ́tọ̀ dìbà mi àwọn tó ń pé ìmọ̀dé wọdọ̀ kó tòrò ẹ̀ dà mà bó bá dọjọ́ wájú ṣùgbọ́n lóun ní mà experience ibú táwọn èèyàn ti ní pa wọn ọlọ́run ní jáwọ́ ní ilẹ̀ yìí wọláì tábà ní ẹ bá ti sọ ìka mọ̀ sọ àti ìpè kẹlẹ́gàn wọn lọ sí bí ọ̀rọ̀ ìsìn rí náà má tó bá bá gbáwò ìjọba kẹ́kẹ́ rẹ̀ tó fẹ́ kàn dodo yìí kọ́ fà láàánú ọ̀nìyàn kan ti ìfàsí òfin padà nù ẹni tó pé kò sí wàhálà gan tẹ́lẹ̀ fúnra rẹ̀ àti ṣèṣù bá lu ogun ni torí bá ṣe democracy lásán wọn tó kò tó lè káàkiri àwọn tó gbé níjẹ ẹ̀ka wọn rè àti mútẹ̀sí bá dání báyìí yóò dogun ọ̀pọ̀lọpọ̀ wọn ń ni gbogbo àmọ́ bó tí Ali tó padà wá dé ipò tí wọ́n pa Usman tán ìyẹn ni màá fi ṣe láti ọ̀rọ̀ mi lẹ́sìn mọ̀ pé gbogbo àwọn kàwárí jù bá ń wọn ni mo ní níta àlè ìgúnṣe tẹ́lẹ̀ ni lọ́rọ̀ bàbá ló wá tì mí sí kọ́lọ́n kó bá ní sẹ́dá dẹ̀ fún wọn ọ̀rọ̀ wọn rí àfikẹ́ yóò fi sẹ́nu ó dákẹ́ ẹ́ nígbà wọn pa Usman tán tí Ali wá gba ipò rẹ̀ Ali wá ń distribute position ó ń fún àwọn èèyàn èèyàn Abdullahi ibn Abbasin ó fòun sí Basra kó sami inú ọmọ bàbá rẹ̀ ni ó fi òun náà sí ààyè kan bó sà ti ń pín ipò bó ti ń pín ipò ni Malikul Ashari wa kana ra'sa min ruhusil khawarij ó ní ṣé alamaza qatalna shaykh kí la wá pa Usmanu sí gbẹ̀yìn kí pa Usmanu fún ẹ́ aliwa jẹ president ìwọ̀n ha ikọ̀ fáwọn ìyẹ̀bó ṣe gbóṣe àwa wà fún àwa àwọn kàwárí bìíní sọ wà ń yẹ nìkan kan ló wá sí gọ́ọ̀nà kí lápá òṣùwọ́n fún gbàyìn tí bá pàgbórí gálẹ̀ dépò ni gbogbo bìtì lọ́dún tó wà náà ń bá kí láti jọ ìpátá torí epo ni allegation àti bàbá náà bá ti fi kàn wọn kò sẹ́nu àfáà tó gbà kò sẹ́nu dókítà wọn kò sẹ́nu professor wọn ìpè wọn ní ìtìmọ̀ mọ̀ sí kí ni national tawhid tawhid wo tẹ́rùbù bíyà tọ́yẹ̀ pé ti rùbù bíyà ni àbújá ni náà sí kí wọ́n ni aspect in wọn kára máa ti kí olóhíyà bẹ́ẹ̀ lọ́rọ̀ asma wa sifat asàmbánà ọ̀rọ̀ gbàdà nà báyìí ẹ má jẹ́ kí yẹn ó da àjẹ́ndà wa rú ẹ kọ́rọ̀ eléyìí olólọ́run lọ́wọ́ eléyìí olólọ́run lọ́wọ́ eléyìí lékè sọ́wọ́ lónìí ẹ̀dá gbogbo yẹn sẹ́gbẹ́ kan ẹ̀ẹ́n olóbi kan lọ. ọ̀rọ̀ wà láwọn alùbára àwùrẹ́ ẹ̀ sì lè gbé ọ̀rọ̀ ìfọwọ́nù kí báwọn náà máa ṣe wọ́n ń ṣe bí tọ̀rí ìkọ́tìn gẹ́rẹ́ ṣẹ̀rẹ̀yà bá ṣe ìkọ̀wánu wọn mọ̀ pé mọ alùwàláwọ̀ alùbára àwùjọ ìbá ń ṣe fúnra wa <laughs> nígbà tí gbóngbẹ̀ tán wáyé ṣe é bì sinmi sọkò sí lẹ́nu kó máa pọ́ọ̀tì wálé lórí pàǹsẹ̀ táwọn náà máa ṣe dọ́bùrú ẹ̀ àwọn kan ṣe bí gọ̀tọ̀rọ̀ kọtí bẹ́ẹ̀ ó ṣẹ̀rẹ̀ ìyà wọ́n ṣe lójú ọ̀nà míì tí ọjọ́ ọmọ ti ṣẹ̀ríà ni gbẹ̀yàn ti ń bú àwa mùsùlùmí pé àwọn ọmọdé polygamy lọ rè karambà ní òsì ní ju ìyàwó kan lọ ó ní àlèbí twenty six sọ́wọ́n ṣe polygamy ó ń ṣe bí tọ̀rí kọ́sìn ní oníṣẹ́rẹ́ ìyà sọ̀tọ̀rí ẹ̀kọ́ lọ́n kí ó gbàdúrà wa kó sì mú wa dúró déédéé kó ṣe gbogbo ọlọ́run kí ó bá ní ṣàánú àwọn náà torí inú sísànú wọn kò ní yóò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí torí pé wàhálà táwọn mùsùlùmí mọ̀ fèsì ńkọ́ yóò di tí ó dẹ̀rọ̀ yóò sì pè fáwọn náà àánú láti bọ̀ tán dáadáa àtàwọn àtàwọn kọlọ́n kó ṣe gbọ́ alẹ́ ní ìmọ̀nà kó mọ̀ sí wá ní ẹni àná fífi ayérayé kó jẹ́ kó mú wa dúró kó mọ̀ sí wá ní ẹni tí yóò kábàámà lórí kó ṣe gbèsè ayé ẹ̀ kọlọ́n kí yóò ṣàánú wa subhanakallahumma wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين جزاكم الله خير طبعا في صلاة صحيحة إن شاء الله وسلام كما تلي الله أكبر الله